السلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل في الآية الرابعة من سورة يونس وفي الآيات التي بعدها أعوذ بالله من الشيطان الرجيم إليه مرجعكم جميعا وعد الله حقا إنه يبدأ الخلق ثم يعيده ليجزي الذين آمنوا وعملوا الصالحات بالقسط والذين كفروا لهم شراب من حميم وعذاب أليم بما كانوا يكفرون لأيبا تيولون بلدعوة تتلعي ونما وآية سواجه gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé tí ẹ ní tawhidul rububiyyah tí ẹ sì ní tawhidul uluhiyyah ká ṣe lọ́kàn nínú jíjó luwa ká ṣe lọ́kàn nínú ìjọsìn ẹlòmíràn lẹ́tọ̀ọ́ sí ẹ̀tọ́ ìyá àfọlọ́wọn ọba nìkan ọlọ́wọ́n ọba wa fi ń dá wa lójú ká lè mọ̀ pé ẹlòmíì kọ́ ló ní wa o ọlọ́wọ́n ọba ló ní wa ọlọ́run ọba tó ní wáyé ilayhi marji'ukum jami'a ọ̀dọ̀ ọlọ́run ọba ní gbogbo yẹn fàbọ̀ sí. ọ̀rọ̀ tó náà wọn bá sọ yìí ìfinilọ́kànbalẹ̀ ní fáwọn olùgbàgbọ́ òdodo nítorí pọ́kàn tí wọ́n balẹ̀ kíkẹ́ tọ́ gbogbo ìyàwó wò tí ò jẹ́ wá láyé kò ní jẹ́ wá gbé nítorí pọ́dọ̀ ọlọ́run ọba láfàbọ̀ sí ọba tí ń sábòsí fẹ́nìkan ọba tí ń sáyà lẹ́sàn lórí dáadáa téèyàn bá gbélé ayé sí. ilayhi marji'ukum jami'a ìbanilọ́kàjẹ́ ni o fáwọn káfíìrì nítorí pé kò síbi táwọn lè sábà kò síbi táwọn lè forí pamọ́ sí tí wọn ní fàbọ̀ sọ́dọ̀ ọlọ́run ọba lọ́jọ́ kan. ilayhi marji'ukum jami'a àlọ́dọ̀ ọlọ́run gbogbo yẹn fàbọ̀ sí ìjọ wo wa lọ́jọ́ yìí ìjọ wo lọ́jọ́ yìí sábà ti kú náà ni sábà ti kú tí wọn bá ti kú ìyẹn ti fàbọ̀ sọ́dọ̀ ọlọ́ àti filẹ̀ ayé sílẹ̀ fáwọn ẹni tó ṣẹ́kù láyé ẹ̀yin ti dojú kọ́ńtà ìgbélé ayé ṣe báyìí ẹ ti fi wàhálà àti fìtínà lé ayé lẹ̀ táwọn ẹni tí ń bẹ ńlẹ̀ ayé ẹ̀yin ti dojú kọ ní tẹ́ ìgbélé ayé sí báyìí ṣé iṣẹ́ ìjọsìn ló pọ̀ jù nínú tẹ́ ìgbélé ayé ṣe ni àbí ṣé àṣeráyé gbé nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn tẹ̀rí yẹn àṣeráyé gbé ńlọ́pọ̀ nínú sẹ́wọ̀n kìí ṣe àti rọrùn wọ̀ tọ́ tàbí wọ́n padà sọ́dọ̀ ọlọ́run bá wa. àwọn tó ṣe àtiráyé gbé làwọn ń ṣe ìbànújẹ́ ni fún ọkọ àwọn padà sọ́dọ̀ ọlọ àwọn ẹni tí ń wọ ìdùnnú ńlá ni fáwọn ìpè hàn ọ̀dọ̀ ọlọ́run tá a tẹ̀ padà sí ló pè wàdà lọ́ọ̀hí akọ́ òdodo làdéhùn ọlọ́run ọlọ́run ọba kì í ṣe àdéhùn kan yẹ o ìyẹn ni kí àdéhùn kan náà lórí pé gbogbo apáta ọ̀dọ̀ rẹ̀ lásàbọ̀sì lẹ́yìn tá a bá wá kú tán ọlọ́run ọbọ̀ gbé wa dìde yóò àjọ sáyè kan náà níbi tí ó ti fún wa lọ́jọ́ ọ̀gbẹ́ndẹ́ àlùkìyàmà òdodo lélẹ́yìí kò ha kọ́ òdodo ńlá dé wọn lọ́wọ́ tí òun bá òun kó wa dìde láti ṣèṣirò fún wa òdodo le ó lè sójú tiwa àwa tá a gbàgbọ́ pé gbèǹde àlùkìyàmù ń bẹ ó sì lè jìnnà lójú tiwa pé kò lè ṣe é ṣe kò sí ń tọ́jọ lójú àwọn kèfèrí wọn máa sọ pé ìgbésí ayé yìí nìkan ni táwọn bá ti kú kò sí ń tọ́sẹ́kù mà ṣùgbọ́n wa'adallahi haqqa òdodo òdodo la bí wọn lọ tó bá pè yàn léyàn pàtàkì láwùjọ tírù rẹ bá sọ̀rọ̀ tó ṣèlérí tó ṣàdéhùn tí ò mọ́rọ̀ rẹ̀ fẹ́ tí ò múlérí rẹ̀ fẹ́ tí ò mádéhùn rẹ̀ fẹ́ ẹni yẹpẹrẹ nínú wọn máa dà báwo wá lọ lọ́wọ́ ọbẹ̀ ẹlẹ́dàá wa báwo lọ lọ́wọ́ ti sọ pé òun wa jọ gbogbo wa pátá polongodo òun sì ṣèṣirò fún wa ṣé ìwọ wá rò wípé àdéhùn ọlọ́run ní sẹ́ni kí ọ̀sẹ̀ nítorí pé àwọn òbúkátà láti máa déètì how and when ọ̀bẹ wa tí wàá kàn ní wípé dídá lọ́lọ́run dá wa sásìkò tọ́lọ́run bá tó kò síbi tí ẹnìkan fẹ́ sápamọ́ sí. ilayhi marji'ukum jami'a alọ́dọ̀ ọlọ́run gbogbo yín ọ̀padà sí gbogbo yín àtàwọn alágbára àtàwọn ọ̀lẹ àtàwọn ọlọ́lá àtàwọn aláìlọ́lá àtàwọn ọba àtàwọn mẹ̀kúnnù àtàwọn olówó àtàwọn aláìní àtàwọn ọlọ́pọlọ pípé àtàwọn aláàbọ̀ ọpọlọ gbogbo yín àtọkùnrin àtobìnrin yín ọ̀dọ̀ ọlọ́run lẹ́fà bọ̀ sí o. wà á dáwọ́ yín hàn kọ́ òdodo làdé wọn lọ́wọ́ ńṣe lọ́lọ́wọ́ bá sọ báyìí nítorí pé ó ti mọ̀ yín kí ó pọ̀ nínú àwọn ẹ̀dọ́ ọlọ́run àwọn ẹni tó ń ṣe méjì nípa àgbéǹde àwọn ẹni tó ń wò páàkù lódodo ṣùgbọ́n ta ni ó jì wá dìde. وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم ó tún fi àpèjúwe lélẹ̀ fọlọ̀ èèyàn tún pòwe fọlọ̀ ó ti gbàgbé bọ́lọ̀ bó ti ṣe pilẹ̀ sẹ́dọ̀ ọ̀hún قال من يحيي العظام onítàlẹ́ni tí ó jí àwọn eegun wọ̀nyí dìde tí ó tún sọ àwọn eegun yìí dá láàyè wáyé ọ̀rọ̀ mi léegun tó ṣe pé ń ti ń kọ ẹ̀fún báyìí báyìí ní ṣe wájú ànábì Muhammad sallallahu alayhi wa sallam káfíìrì yẹn lọ mú eegun òkú òkú yẹn ti pẹ́ nù lẹ́yìn ìgbà tó ti dẹ fún báyìí ẹ má parọ́ fáwọn. in hiya illa hayatuna dunya namutu wa nahya wa ma nahnu bimab'uthin. ìgbésí ayé lásán ni o à ń kú à ń sì ń sẹ̀mí àrùn kò sí ẹnìkan tó ju àdìde àjíǹde tẹ̀ ń sọ ìgbẹ́ǹde tẹ̀ ń kò sí ń tọ́jọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ làwọn kèfèrí ń sọ torí pé kan wà tí wọ́n máa jiyàn lórí pé kò sí àgbéǹde tá a bá ti kó akúnà lọ́lọ́wọ́n bá fi ń fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ pé wọ́n ẹ̀dá Allahi haqqa òdodo làdé wọn lọ́rùn òdodo làdé wọn ọlọ́wọ́n bá ti fi àwọn àpèjúwe ńláńlá lélẹ̀ fún wa nínú Al-Qur'ani nípa àwọn Awọn tó ti ṣẹlẹ̀ àwọn ẹni tó lọ́wọ́ bá pa tó tún mú wọn al ألم تر إلى الذين خرجوا من ديارهم وهم ألوف حذر الموت فقال لهم الله موتوا ثم أحياهم قال النساء رأوا أني يعني توجه ذكر لواني توجه بمعنية والسكو اللي تري بروك كواما قواما لي كواما قواسي لي فقال لهم الله موتوا قال هذا سيكون سيكون ikú tẹ̀ ń sá fún ẹkú tẹ̀mẹ́ àhẹ́yà ọ̀hún lẹ́yìn rẹ̀ lọ́lọ́wọ́ bá gbé wọn dìde sọ láti ayé ń bì kọ́lọ́wọ́ bó tó tún wá pa wọn lẹ́yìn rẹ̀ bákan náà ẹ̀ ráwọn ọmọ Ísírẹ́lì ọ ìtàn bàbá tó lówó ṣùgbọ́n tí bàbá yìí ò bímọ ṣùgbọ́n ní ọmọ àbúrò àbọ̀mọ ẹ̀gbọ́n kan tó ṣe pé òun náà lọ́wọ́ à ń kó polè jogún rẹ̀ tí bàbá yìí tó wá ṣẹlẹ̀ wípé wọ́n wá lu bàbá yìí pa ẹni tó yẹ kó jogún rẹ̀ ló lù pa gẹ́gẹ́ bí ọmọ náà ni tí ń wò kó yẹ kó wọn jogún bàbá òun àmọ́ bàbá yìí ó tètè kú owó ṣe ń bẹ tó wáyé ká máa retí iṣẹ́ tí ọlọ́run kókó kú ni nígbà tó ṣe pé alágbára láti yín lọ́rùn alágbára láti tàǹbà ìdínú lẹ́sẹ̀ rí táwọn ọmọ mi pa òbí wọn nítorí pé wọ́n fẹ́ tètè jogún bàbá rẹ̀ ọ̀rọ̀ ní ti tọrọ wọn máa bú bàbá wọn lè má jẹ́ kí bàbá ọ gbọ́ lè máa kí a tó kú mọ́ ò tí ì tó wa ọ̀sẹ́ni tí ò tí ì náà tó ń pẹ nìkan láti ó kú mọ́ kù ni òkú ò lẹ́rí tó kú tọ́gbà dírẹ́sì kò tó lọ kó sí wọ́n bá ti yọ ọ́yá náà nù. wọ́n wá pa bàbá wọn wọ́n pa ya wọn wọ́n pa ọmọ wọn nígbà tí wọ́n mọ̀ fáwọn nìkan làwọn wà ń kó káwọn ó jogún rẹ̀ ẹ̀ wá gbọ́n tó ṣẹlẹ̀ àṣọ nù ó ní tó bá ti dárú ẹ̀wò pín òní jogún ẹni náà. tó bá ti ṣe bẹ́ẹ̀ tọ́lọ́ ṣe púpẹ́ nìkan tí wọ́n wò kó wọ́n lọ wà ń kó kó jogún rẹ̀ wọ́n wá pa nítorí pé tó bá ti kú yẹn ìwọ́n láǹfààní àti jogún rẹ̀ ṣẹlẹ̀ àṣọ òní jogún rẹ̀ lábẹ́ rẹ̀ lòfin wá pé man ta'ajjala shay'an qabla awanihi uqiba bi hirmanihi ẹnikẹ́ni tó bá kánjú fẹ́ ní nǹkan kan ṣáájú kákòókò rẹ̀ ó tó tó ìyà tá a fi jẹ́ náà ni pé kò ní lẹ́tọ̀ọ́ sí nǹkan torí rẹ̀ ní sẹ́rí àṣọ ẹni tó bá pa ẹnìkan kò ní jogún ẹni tó pa àwọn kò ní jogún ẹni tó pa àwọn ẹ sì mọ̀ pé lábẹ́ òfin ọlọ́run wa katabna alayhim fiha ananafsabinas ẹni tó pààyàn kí ni wọ́n ṣe fún un wọ́n pò náà ní kíkálukú sinmi. ولكم في القصاص حياة يا أولي الألباب لعلكم تتقون ọlọ́run ní ìsẹ̀mí ń bẹ fún yín lára kágbẹ̀sán o ẹ̀yin onílàákàyè kẹ́lẹ́ bá jẹ́ni tí ń payọ̀ lọ ẹnìkan ọ̀gbọ́dọ̀ pààyàn kó wọn máa gbélé ayò wọn pa ọ̀nà ni o gbogbo rubbish nonsense táwọn kan sọ káyé ní ìsìnkú ẹ̀mẹ́jẹ̀ wọn pa ẹni tó pààyàn máa wọn ò tí ì pa bàbá tiwọn ni wọn ò tí ì pa wọn lọ́ọ́ máa ni torí de eléyìí eléyìí túmọ̀ sí wípé lábẹ́ òfin ọlọ́run ọba tiwa ẹni tó bá ti kú páàyàn nítorí kó lè ba aláǹfààní àti jogún ẹ̀ ìyà tí ó jẹ́ òun náà ni pé kò ní lẹ́tọ̀ọ́ sáti jogún ẹ̀. arákùnrin yìí wá pa ọ̀nkù rẹ̀ ìgbà tó pa ọ̀nkù rẹ̀ yìí báyìí ọwọ́ tí wọ́n wọ́ òkú rẹ̀ ọwọ́ síbi ẹnu ọ̀nà ẹlòmíì ìgbà tí lẹ́ẹ̀ má ọwọ́ tíran ikú bàbá yẹn ó ti mẹ́ni tó ní ẹnu ọ̀nà. wọ́n lọ pa bàbá mi bàbá mi bracket uncle mi tẹnu kó nìkan ló ní tí ó jogún rẹ̀ bàbá yẹn ọlọ́mọ tọ wọ́n bẹ̀rẹ̀ sí ní tìsíra wọn èmi kọ́ ìwọ ni tẹbi wọ́n lọ fẹ́ jogún rẹ̀ wọ́n lọ pa ńgbà tó wá pàtẹ lọ wá gbé sẹ́nu ọ̀nà tèmi wọ́n bẹ̀rẹ̀ sí ní tìsíra wọn lọ́nà tó wá pa ọmọ Ísírẹ́lì láṣẹ káṣí ló lè bá a tu ẹ̀pà màlúù kan wọ́n ti bẹ̀rẹ̀ sí ní wọ́n ti àwọn àbẹ́rẹ́ tí ò lórí lọ́wọ́. ẹ màálù yẹn kò yé wa kọ́lọ́wọ́ sàlàyé rẹ̀ fún wa ọlọ́ni kìí ṣe arúgbó kìí sì ṣe ọmọge kìí ṣe arúgbó kìí sì ṣe màálù kékeré ni láàrin méjèèjì ẹ̀sìn tọ́lọ̀ fi pa yín láti. وإذ قال موسى لقومه إن الله يأمركم أن تذبحوا بقرة. أنا سيدي بعد النبي موسى عليه السلام سبحانه يعرف pé dájúdájú ọlọ́run bá ń pa yín láti ẹ̀kẹ́ pa màálù tó bá ti pa màálù èyíkéyìí wọn ti tẹ̀ láti ọlọ ṣùgbọ́n agídí ńkọ́ ikú bá nì wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣèbéèrè ṣẹ̀dẹ́dú ṣẹ̀dẹ́dú Allahu alayhi wọ́n mú lílé ọlọ́run sọ́dì lé mọ́ wọn lọ́wọ́ títí títí wọ́n tún ṣèbéèrè ẹ kí ni kọ́lọ̀ rẹ̀ because kò yé wa ọlọ́run kò burú màálù yẹ́lò màálù yẹ́lò kan ló jọ pọ̀ lágbègbè ibi tá a wà ọlọ́run ní yẹ́lò nǹkan tí wọ́n á ṣe yẹ́lò tó jẹ́ pé yẹ́lò tó sá yẹ́lò tó bright yẹ́lò tó ń shine tó fi pé èèyàn ò lè rí kí inú rẹ̀ ọmọ dùn ẹ̀ẹ́ torí ẹ̀ wọ́n tún ní ọ̀dà wọn Musa wọn ni bí olúwa rẹ o màálù ìtẹ̀ abẹ́ dojú sú wa o ẹ̀ ń ṣá tó bá tẹ̀ wá sẹ́lẹ̀ yìí tó wá yí wa tẹ́nìsì á ṣe ọlọ́run kò burú màálù tá a ní kẹ́ ẹ pa wọn lẹ́ẹ̀ṣì kò gbọ́dọ̀ jẹ́ màálù tí wọ́n fi ń roko kò sì gbọ́dọ̀ jẹ́ màálù tí wọ́n fi ń pa mi ọba màálù ni tó wọn gbọ́dọ̀ fi roko wọn gbọ́dọ̀ fi pa mi tẹ ẹ pé màálù tá ìbá ti lò ọba màálù ni ọlọ́sọ sọ pé láṣí ẹsẹ̀ kí ha kò gbọ́dọ̀ sí ojú àpá rẹ̀ pé wọ́n nà lọ́rẹ́ ọ̀hàn lára rẹ̀ kò gbọ́dọ̀ sí ẹ tó <laughs> ìgbà náà wọ́n wá wá màálùú ká kó tó wá di pé wọ́n á rí wọn ò rí àfi lọ́dọ̀ ọmọ kan òun jogún rẹ̀ lọ́dọ̀ bàbá rẹ̀ ni àti túnmí bá rí màálùú nù nígbà tó náà wá di pé wọ́n fẹ́ gba màálùú mọ́ lọ wá ní kọ̀ǹdíṣàn wọ́n ní kí ni kọ̀ǹdíṣàn tẹ́ǹ bá fẹ́ kí n ta fún yín ẹ̀ sanwó gold tí ó wúwo tó bí màálùú yìí ṣe wúwo tàbí tí wọ́n bá wọn bí náírà wọn bá léyìn ọ̀sán tí ó wúwo tó bí màálù ṣe wúwo dáa pé lè okùn kọ́tà ti jẹ́ one thousand subhanallah wọn wá ní wọn san owó àtìgbà tẹ́sán ìta wọn fẹ́ fàyọ yẹ ti pa màálù yẹn anabi musa alayhi salam ó mú nínú màálù yẹn ó fi ná òkú òkú bá dìde láti ayé ń bí dídọ́ gbẹ̀ndà al-qiyam. أو كالذي مر على قرية وهي خاوية على عروشها قال أنا يحيي هذه الله بعد موتها فأماته الله مئة عام ثم بعثه قال كم لبثت قال لبثت يوما أو بعض يوم قال بل لبثت مئة عام فانظر إلى طعامك وشرابك لم يتسنه وانظر إلى حمارك ولنجعلك آية للناس وانظر إلى العظام كيف ننشدها ثم نقصوها لحما فلما تبين له قال أعلم أن الله على كل شيء قدير أتونا والسي nípa ẹni tí ń rìn tí ń gbà lù kan lọ nígbà tó wá dé ìlú yẹn wọn bá kó gbogbo aráàlú lọ́lọ́run ti pa ìlú yẹn ti dahoro ó wá wò pé èèyàn máa ń gbé bíi lánàá èèyàn máa ń gbé bíi njẹta gbogbo wọn ti dòkú anna yuhyi hadhihi Allahu ba'da mawtiha báwo lọ́lọ́run ti jí àwọn eléyìí lẹ́yìn ìgbà tí wọ́n ti kú.

sí ọ̀la náà ni àmọ́ àwọn atẹ́mi wá kúrú ẹ̀mí wá kúrú gan ọlọ́run fún wa ń ni pé gbọ́ pé bàbá kan nísìnyí wọn ló lo ọgọ́fọ̀ ọdún gbogbo ó ti hmm, bàbá ti jẹ̀bẹ̀ tọ́pẹ̀ ló di àbó sinlọ tó sinlọ ni torí tó bá ọbẹ̀ òfò kí ni tí ó ọbẹ̀ mú yàrá náà wọ̀ ẹ̀hìn lànà bìsọ̀rọ̀ tó ó lẹ́ni tó lọ nǹkan pé kẹ́mi rè ó gùn fífẹ́ rẹ̀ ti dà ẹ̀kẹ́sì kẹ́mi ọkọ̀ gùn lásán kẹ́mi ó gùn fífẹ́ ọwọ́ ọwọ́ dà ókè wọ́n lè yàn lọ ọdún one twenty yọmọ ayà wà lẹ́nu <laughs> àwọn bàbá nù àwọn bàbá nù tòkè á ní one twenty jámọ́ lọ́dọ̀ lọ kí ni one million two hundred thousand years lọ́jàmọ́ lọ́dọ̀ lọ kọjá mọ́ nǹkan kan bí òní àtọ̀lá náà fàmàtàhù lọ́hùn mi àtàcẹ́ ọlọ́run apá fún ọgọ́rùn-ún ọdún fún màbáàkà ọlọ́run agbè dìde torí ọ̀rọ̀ tó fẹnu wa rọ́ọ̀fù sọ lélẹ́yìí ti ṣẹlẹ̀ sí torí sọ pé báwo lọ́lọ́run ó ti jí gbogbo òlú yìí ọlọ́run á jí ọlọ́run ni kam labith ìjọ mélòó ló ṣe lẹ́yìn ìgbà tó kú qala labithtu yawman aw ba'da yawm ó ní ìlòjọjọ́ kan lọ àbí some hours. hundred years èyí tó ti kó báyìí ò lè lorú ẹ̀ láàyè ọlọ́bẹ̀lẹ́bí tẹ̀mí ẹ̀tẹ̀ àm ọlọ́ọ̀ni kò yí ọ ní ọgọ́rùn-ún ọdún ló ti ṣe báyìí tí ò ti yẹ kó o ti gbàgbé ìwọ́sọ̀ ní jó ti yẹ kó o ti gbàgbé náà kápé ọlọ́ọ̀gbọ́n ò ní rántí fáìlì ẹ̀ tó bá ti bá lọ lọ sọ fún wo oúnjẹ tó gbé lọ́níjọ́ tó ń lọ tó sọ̀rọ̀ yẹn wo omi tó gbé lọ́níjọ́ tó sọ̀rọ̀ yẹn wò tómi wò sóti kan oníkọ̀ọ̀kan subhanallah lẹ́yìn ọgọ́rùn ọdún oúnjẹ ọ̀kan ọlọ́wọ́ bá sọ pé wo kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ eléyìí tó gùn ti àwọn egungun kẹ́tẹ́kẹ́tẹ́ ni wọ́n lè kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀ máa wò máa wo eegun rẹ̀ bá ṣe jẹ́ kó máa sọ̀pọ̀ eegun kẹ́tẹ́kẹ́tẹ́ sì ń sọ̀pọ̀ lójú rẹ̀ sọ̀rọ̀ pé yọ̀ọ́ dẹnu lẹ́nu jẹ́ Allahu akbar Allahu akbar Allahu akbar kò sí eegun tó kéré kò sí èso nílá gbogbo ẹ̀ka ń sọ̀pọ̀ ni ń sọ̀pọ̀ ń sọ̀pọ̀ nígbà tí eegun bá ti dé wájú èèyàn tẹ́rìn òtí ìbò èèyàn fẹ́ túlẹ̀ kí à èwo túlẹ̀ léyìí subhanallah ọlọ́ọ̀ni lẹ́yìn ìgbà tí egun sọpọ̀ tán a tún wá da ẹran bò lọ́ba di mi yàtọ̀ sí tiẹ̀ òun gangan lọ́lọ́run gbé dìde nígbà tó yé e, ọwọ́ ni mo gba o tí lórí gbogbo nǹkan lọ́lọ́ anabi ibrahim alayhi salam látàyé ndí lọ́lọ́run ti ibrahim nínú òun náà nìkan máa sọ fáwọn pé tá a bá tá a bá kú ọlọ́run diwa dìde ibrahim fúnra ara rẹ̀ ni wọ́n bi ọlọ́run léèrè rabbi arini kayfa tuhyil mawta ìwọ ọlọ́run ọba mi fi hàn mí báwo ló ṣe jó à ìwọ sani kọ́ ọmọ campaign fún kan lótú wọn sọ pé kọ́mọ obì hàn bẹ́ẹ̀ ni ọ̀dà bẹ́ẹ̀ nítorí pé tó náà lára tó bá ti rí nísìn ọ̀rọ̀ rẹ̀ ó tún lágbára sí irú ìta musa náà sí nàbì musa aleyhi salam òun ni karim rahman ẹni tọ́lọ́ ń bá sọ̀rọ̀ àwọn èèyàn yòókù ọlọ́run yìí bá wọn sọ ẹ̀yà àfàwọn tọ́lọ̀ tó ṣe lẹ́tà nínú àwọn ànábì rẹ̀ kí ẹ bó ṣe bá ànábì wa Muhammad sallallahu alaihi wasallam sọ̀rọ̀ ní tààràtà ànábì Musa ìgbà tí ó wá ń pe àwọn èèyàn rẹ̀ tí ń pè wọ́n tí ń pè wọ́n tí ń pè wọ́n sálágí dísì làwọn ọmọ Israẹli wọ́n wá sọ pé lan nu'mina laka hatta nara Allaha a lè gbọ́ ọgbọ́ àfikà rọ́ọ̀lọ́

qala rabbi arini anzur ilayk wọ́lọ́ síra rẹ̀ hàn mí mo ti ẹ̀fẹ́ wù ọ́. Ẹ̀fọ́ tí à ń jíṣẹ́ fún wọ́n tì Musa ara tí sọ wípé ọlọ́run síra rẹ̀ hàn mí. Ṣùgbọ́n látàrí àwọn alágídí tí ń bá ṣe àwọn tí anabi musa náà pé rọ́bì arini ọ̀nbùrì lè tíra rẹ̀ hàn mí mo fẹ́ rí ọ kọ́lẹ̀ lẹ́nu tọrọ àná ọlọ́run ló lè rí mi o. sọ̀rọ̀ dàbí gàtá anabi musa sọ́lọ̀ ń kúkú ma kọ̀kọ́ ọmọ gbangba àti tá a sọ jáde àti tá a sọ jáde tá a sọ jáde wọ́n dàbí gàtá anabi musa àti ìsọ̀nà wọn àwọn òun ọkàn pé a ah, kí ló dé tí wọn á nílé rọ́lọ́ ẹ́ èmi ẹ́ èmi àbí òye wa tẹ́lẹ̀ ń bá tọ́ fi rí rí tó bá fi kún fún mi mo tún yẹn. á ní ọ̀dà kò burú tọ́lọ́ lọ́mọ máa ti ń bẹ́ nù ọkàn rẹ̀ èyí tó sọ jáde lọ́lọ́run sọ fún wa o èyí tó wá ń bẹ́ nù ọkàn rẹ̀ so ọlọ́run ọba wa fi wá sọ yìí pé àpáta kò òkúta tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ máa wò máa fi ra hàn tí bá lè dúró wò mí kó sì tún sẹ́kù lálàáfíà àjẹpẹ́ wọn náà rí mi ọlọ́wọ́ bá bá fira rẹ̀ hàn pátá anábì musa takété ń wo àpáta ránṣẹ́ ní ìgbà tí ọlọ́wọ́ bẹ ẹlẹ́dàá wá fira rẹ̀ hàn àpáta ja'alahu dakka àpáta àpáta délùbọ̀ àpáta di èlùbọ̀ wa kharra musa sa'iqa musa ṣubú lẹ́nu tó dákú lọ gbọ́nragádá tètè yàn bá ti débi tẹ́lu wa yọ ọmọ fọ dakara àdìpọ̀ náà òkú sí tó wọn já má. nígbà tí musa jí asàkúrò láì ló kì bọ́ọ̀nù ọlọ́ọ̀dà kò forí jùmọ̀ ọlọ́ọ̀dà rí jùmọ̀ ìbéèrè tí mo ṣe ó ju ẹnu mi lọ. sọ irú rẹ náà lànà Ibrahim alayhi salam ìwọ ni wọn ní kọ campaign fáwọn èèyàn pé gbéǹde ń bẹ ìwọ náà ló tún wá ń béèrè lọ́dọ̀ Ọlọ́run Ẹlẹ́dàá wa arini kayfa tuhyil mawta Ọlọ́run dákun fi hàn mí bóyá ló ṣe jókòó قال أولم تؤمن ọlọ́run ní sẹ́wọ̀n náà gbàgbọ́ ni ọlọ́run ti mọ̀ kọ́ gbàgbọ́ قال بلى ولكن ni mo gbàgbọ́ ṣùgbọ́n mi ò lè balẹ̀ ọlọ́run bá wà ní Ibrahim sẹ́wọ̀n kéde sáà nìkan ó gbé dìde jọ gbé dàlùkìyàm gbogbo ẹranko gbogbo oko gbogbo wọn náà ó gbé dìde jọ gbé dàlùkìyàm gbogbo gbogbo kòkòrò tó nítorí pé ni gbogbo wọn náà ni ó dìde bóò ló ti yanjú táwọn èèyàn sí ká tó kú kòkòrò báwo ló ti yanjú táwọn èèyàn tó yẹn jẹ sí ká tó kú tẹ yé oko sórí de eléyìí ọlọ́ni fakhud arba'atan min at-tayr lọ́ọ́ mú orísun mẹ́rin nínú àwọn ẹyẹ mú mẹ́rin nínú àwọn ẹyẹ fasurhunna ilayk dóńbó wọn kọ́ wa lọ́ papọ̀ dóńbó wọn kọ́ lọ́ papọ̀ ẹ sì rí i pé àwọn apàkíyèsí pé eléyìí ò túmọ̀ sí pé rí bẹ́ńbẹ́ sẹ́yìn tẹ̀ ń gún nǹkan pọ̀fà tẹ́ lọ gún didi ewúrẹ́ mọ́sẹ́ pé ara nẹ́bí Ibrahim lẹ́ ti rí ọlọ́mọdé ọlọ́ọ̀ni dú àwọn ẹyẹ mẹ́rin kọ́ wa gún ọ̀pọ̀. ثم اجعل على كل جبل منهن جزءا pẹ̀sọ́nà mẹ́rin kọ́ kó ìlú kọ̀ọ̀kan sórí àpáta kọ̀ọ̀kan ìpín kọ̀ọ̀kan sórí àpáta kọ̀ọ̀kan ìpín kọ̀ọ̀kan sórí àpáta kọ̀ọ̀kan fi pé mẹ́rin tá a ti dú tá a ti gún pọ̀ tá a ti gún pọ̀ àmórí ma. àmọ́rùn má àmọ́kùn má àmẹ́gun má àmẹ́ran má. tó ń mẹ́rin òhún lẹ́yìn náà pè wọ́n. ẹyẹ òwìwí ẹyẹ abalamagbò ẹyẹ àṣà ẹyẹ ilé yẹ kí iná kẹta àyà ọkọ̀ kan ni wa'lam anna Allaha azizun hakim lọ́mọ o láti òní lọ pé alágbára tágbára rẹ̀ borí gbogbo agbára lọ́lọ́ ọlọ́gbọ́n tí ọgbọ́n rẹ̀ borí gbogbo ọgbọ́n lọ́lọ́ agbára ọlọ́ ọgbọ́n pẹ̀lú ẹ̀ ọgbọ́n rẹ̀ agbára pẹ̀lú ẹ̀ ìbẹ́yìn ti mọ̀ pé èèyàn á máa gbọ́n tí ó lẹ̀ èèyàn á sì máa lẹ̀ tí ó lágbára lónà ọ̀rọ̀ kíkà tó bá pé mo lọ gbọ́n ni pẹ̀lú bí mo ṣe lágbára yìí abẹ́rẹ́ rí bẹ́ẹ̀ tó bákan náà ẹlòmíì àmọ́ gbọ́n tó ní lágbára ṣe há tó bá ṣe pé mo lọ lágbára ní gbọ́gbọ́n ṣe ń bẹ lórí mi yìí báyìí gbọ́gbọ́n ṣe ń bẹ lórí mi yìí báyìí tó bá ní agbára tó mo fi lè implement rẹ ni tó mo fi lè apply àwọn nǹkan tó ń bẹ lórí mi ni subhanallah ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá agbára rẹ pẹ̀lú ọgbọ́n ọgbọ́n pẹ̀lú agbára tó bẹ́ẹ̀ náà ni jẹ̀mọ́ gbogbo apátọ̀ ọ̀dọ́ ọlọ́run tàbá dọ̀dọ̀ lọ ẹ̀yin nìsín ẹ̀tẹ́ bá wò wò nínú agboolé kálukú wa bàbá ńlá bàbá ńlá bàbá ńlá bàbá ńlá bàbá wa tàbá rẹ̀ ní sọ̀tàn wọn fún wa wọ́n ti kú tó gbà wò náà ọmọ ti pẹ́ gan torí pé bàbá ńlá bàbá ńlá bàbá ńlá bàbá ńlá bàbá wa à wọ́n ti pẹ́ wọ́n ti kú ti pẹ́ àtijọ́ tí ti kú yùn kì í màá ṣe kìnìún lọ jẹ wọn ṣé bí wọ́n sìn wọ́n sí wọ́n sí tààrí yìí wọ́n mọ̀ bẹ́ẹ̀ nù lẹ̀ dáadáa ń ṣẹlẹ̀ sí ẹni tó lẹ́tọ̀ọ́ sí dáadáa àìdá ń ṣẹlẹ̀ sẹ́ni tó lẹ́tọ̀ọ́ sí àìdá bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ bẹ́ẹ̀ títí dijọ́ gbẹ̀ndà kìyàmù ìgbà tó bá wá dijọ́ gbẹ̀ndà kìyàmù ọ̀rọ̀ wa dọ̀tun fáìlì di tuntun báyìí torí pé tóbi ọba rọ̀ ẹ̀sùn òjò àti kúkú òjò là á kọ́kọ́ rí ná àti ẹ̀sùn òjò àti kúkú òjò ní gbogbo wàhálà àtàrí yìí gbogbo òyà àtàrí yìí ní ìsìn bàbá àtìyá ọ̀wádìí àbẹ́ ìgbọ́ntọ́lọ̀ sọ nípa fíráhùn náà ni àtàwọn èèyàn rẹ̀ annáru ya'raduna 'alayha ghuduwwan wa 'ashiyyan wa yawma taqumu as-sa'atu adkhilu ala fir'auna ashadda al-'adhab ní lọ́wọ́lọ́wọ́ báyìí láti jọ́ títí fíráhùn náà ti kú àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ wọ́n ti ń fi ara wọn ra wọ́n ti ń fi náà jó wọn nínú sàárè wọn. wọ́n ti fi náà jó wọn bìkíbi tí wọ́n bá wà tọ́ba adijọ́ gbẹ̀ndà kìyàm ọlọ́wọ́ á ní ẹ̀kọ́ àwọn èèyàn fìrà ọ́nà sínú yà ìyà tó jẹ́ kó lé koko báyìí ní òtún ṣẹlẹ̀ sí wọn jọ gbẹ̀ndà kìyàm tẹ́lẹ̀ ìbáyé wa ilayhi marji'ukum jami'a ya. ọlọ́ọ̀ ni gbogbo wọn padà sí kò sí exemption pé mi nìkan ní ní padà sọ́dọ̀ ọlọ́ọ̀ bọ́lá ó lọ wọn sàkó mọ ìgbéǹde ni ló bá dijọ́ gbéǹda àlùkìyàmù ẹ wá jáde òun ò ní jáde tó ṣeéṣe <laughs> kò ṣeéṣe torí tọ́lọ̀ bá ti lọ yọ ọ́ yá náà nù gẹ́gẹ́ ikú náà ni tí ẹ bá máa takú mọ́ kankan lọ́wọ́ ikú lọ́yẹ ká kọ́kọ́ takú mọ́ lọ́wọ́ pékinì ríkú yẹrí lọ́n bá sọ̀rọ̀ ríkú yẹrí báwò onílékú títí títí oníléwọ́dù irọ́ gbogbo irọ́ lásán yọ ẹ̀rí pé tí èèyàn bá ń ti àárẹ̀ tí ó sòjòjò tí ó tọ́ fẹ́ kú tí wọ́n sọ pé à bàbá lọ́tẹ̀ ìkọ́ mí ìṣe kọ́ o mí ìṣe kọ́ o iṣẹ́ tó kọ́ wa ti tẹ́ ṣe o. ó náà sọ pé rárá o rárá o àwọn bàbá wọn pa lóore. wọ́n ní kíní kan àkàlàmọ̀gbò pé kú láì lẹ́gbẹ̀rún ọdún. àbẹ́ ẹ̀kọ́ ni wọ́n ní kúnnù fún kọ́ ìran kúnnù fún kẹ́ ikú léwu. àwọn bàbá wa ni wọ́n sọ pé bí abala ṣe kíní kan á mú kíní kan kíní kan là á mú ẹ̀fọ́ kan bá lẹ̀ akalama baba gúnnú ó kú dáńtò nǹkan kò ní ṣẹlẹ̀ ìwọ òwò dáńdọ̀ ọ̀mà àbẹ́ẹ̀ni nígbà táwọn baba kà àwọn baba aláwo àwọn baba ọ̀daràn tí àwọn náà máa lé ní tí wọ́n máa sọ pé kíni ẹ̀ẹ́ kò síkú lójú àwọn yìí àwọn ọ̀daràn débi kan náà níjà tó kú dé kí ló dáwọn tó kò sí ti dání tó nígbà táwọn àbí bá kú sallallahu alaihi wasallam sọ́ọ̀daràn ọ̀bùn kan á ní kú òdìdí anabi wa muhammed sallallahu alaihi wasallam wàláì sẹ́yìn bá ronú débẹ̀ èyí ó sì máa la omi ẹkún lójú níbo la anabi wa wà ní sallallahu alaihi wasallam ebi kú lọ́pàá ṣé àwa náà wà ní kú ni à lórí àwọn sọ ike ikú anabi sallallahu alaihi wasallam ó tó láti pàrònú rẹ fún gbogbo ẹni tádà ò bá dé bá ọmọ rẹ ló kú bàbá rẹ ló kú ìyàwó rẹ ló kú ìyá rẹ ló kú ẹnìbọdì ó lè kú ìtùnínú ń bẹ fún wa lára kú ànábì muhammed sallallahu alaihi wa sallam pé àà wọn àti àti àwọn afẹ́ máa bára dídá wọn ibà ànábì wà gan kú sallallahu alaihi wa sallam torí ẹ ilayhi marji'ukum jami'a tàbá máa bá wọn yóò lé wa láre wa àwọn àgbọ̀ lọ́n gbọ́ kọ́dọ̀ ọlọ́run láfàbọ̀ sí o fáìlì wa títí di sin lónìí tó ti pé nu rọmọdán la wà lọ́wọ́ níyì lásán inú rọmọdán la wà àwọn ṣayàpín tẹ̀ ń tí ràn mọ́ ọ̀dà láti ìgbà tó ti jẹ́ sàárì dé sìn ṣé dáadáa rẹ lọ́pọ̀ jù ní àbá ìdá rẹ torí pé Ramadan náà kàn bẹ lóde náà ní ìwà rẹ ò yí padà ààrá mi pé ṣètọ́ni kò sí nìsín ààrí lára rẹ lẹ́nìkan sọ pé ṣètọ́ni nǹkan kò sí because ọ̀ràn tó ń dá náà ló tún dá lọ ṣètọ́ni wà ṣùgbọ́n ṣètọ́ni nìkan kọ́ ló máa ń tìyàn lọ́nà ẹ̀mí burúkú ń bẹ lára kálukú wọ́n ń pè ní an-nafsul ammaratu ẹ̀mí tí pe ní lọ síbi kásá ìdá àìdá náà ni ó ṣe àìdá náà ni ó ṣe ó ò lè yá bí ṣètọ́nù bó ṣe àwọn olùfilẹ́ ní ṣètọ́nù ọdún tó ń yẹra fún ọ ẹ̀mí burúkú ó ò lè yá òun ó ò lè fọbẹ́ gé ìwọ pẹ̀lú ẹ̀lẹ́njọ́ ń sùn ìwọ pẹ̀lú ẹ̀lẹ́njọ́ ń jí. àyàfi kí an-nafsul kọ́kọ́ lọ́wọ́ bó fi gbà kó lọ́wọ́ an-nafsul ammara an

torí kó ti fún ẹ̀mí aburú yẹn lágbára ó ti gbà fún sọgbà tí a bá ti gbà fẹ́mi aburú kò sí tàbí ṣùgbà ẹ̀mí ti dáadáa yọta di mẹ́yìn torí ẹ̀ ló ṣe jẹ́ wípé ilayhi marji'ukum jami'a ọ̀dọ̀ ọlọ́la padà sí ẹ jẹ́ ká bẹ ọ̀rọ̀ wò kẹ́tẹ̀ pé ní ìsìn lọ́lọ́ nǹkan pé ká kú ṣé alẹ́ rà lìjẹ́nà bá ní ìsìn yìí la kú ṣé alẹ́ rà lìjẹ́nà àwọn fáìlì wọ̀ ọ̀dà àwọn aburú pọ àwọn àìdá pọ kálukú yẹra rẹ̀ wò ó lè fọ́ra rẹ̀ mọ́ níwájú ọlọ ẹ̀hìn àfikọ́ máa bẹ lọ ẹ̀ gbọ́n tó ara gan sọ ni anabi sallallahu alaihi ó ní iṣẹ́ nìkan ló wọlé gbé wa àlùjẹ́nà àfi tọ́lọ́n bá fẹ́ láti fi jẹ́ kárí wa tó ìdí fi a máa kama rántí ru eléyìí ilayhi marji'ukum jami'a ọ̀dọ̀ Ọlọ́run ni gbogbo yín wọ́n fàbọ̀ sí o wa'adallahi haqqan òdodo làdé wọn lọ wàláyé àgbàbẹ àgbàbẹ èèyàn mélòó la mọ̀ láyé yìí èèyàn mélòó la mọ̀ láyé yìí tó kàn ti lọ lọ́kọ̀ọ̀kan ìjèjì oníkálukú wa kó wo fáìlì rẹ o àìmọye èèyàn oníkálukú wa mọ̀ tẹ́ bá fẹ́ ṣèwé nípa wọn ẹ kọ ẹ mọ àwọn èèyàn tẹ mọ tẹ mọ tẹ mọ àwọn bàbá tó ju yín lọ àwọn bàbá tó ju bàbá yín lọ àwọn màmá tó ju màmá yín lọ àwọn màmá tó tó màmá yín àwọn ọmọ tẹ jọ jẹrọ àwọn ọmọ tó dàgbà tó yín lọ díẹ̀ àwọn ọmọ tí ò tó yín ẹni tí wọn ti ẹbí ló. eléyìí túmọ̀ sí wípé oníkálukú wa náà gbọ́dọ̀ mọ̀ Yorùbá sọ pé tí kò bá ń kojú gba ẹni wọ́n dájú pé òwe nípa fún mi owó ẹ̀wọ̀n ikú ń pa ẹni tó sọ ikú ń pẹni tó ju ọ lọ ṣé ń gbà tó pẹni tí ò tó ọ eléyìí òsì tó lówe pé kò sígbà tí wọn gan ò lè kú ẹ̀ńgbà tó bá tó wá parọ̀ rẹ ìgbà náà ló tó wá òwe ń pẹ́ kó tó ṣiṣẹ́ lọ́dọ̀ rẹ̀ tòtí kú bá pa ẹnìkan òwe fún ọ òwe lọ́pa fún ọ pé ìwọ náà lára ọ̀bọ nítorí náà ọlọ́run ọba kó wa jọ nígbà tó bá wá kó wa jọ lọ́jọ́ ọ̀gbìndà al nítorí kékeré ni innahu yabda'ul khalqa thumma yu'idu ọlọ́run ọba ló ń dá láti pilẹ̀ òun dá ok sẹ́ni tó pilẹ̀ wa nígbà tá a sì kọ̀ wá ní ìrọ̀lọ́rùn láti tún àmọ́ àtìtà àkọ́kọ́ àtìtà kejì kò sí kan tó le fọlọ̀ kò sí kan tó le fọlọ̀ ní ìsìnà pẹ̀lú ẹ̀ ọkọ̀ ìnáwó sani pàtó wà kọ ìdánwò wọn lọ fún ẹni tí ń ṣe invigilator lórí yín bó ṣe fún ní ìwé báyìí ìwé bá rí bọ́ ìwé bá rí bọ́ sínú bọ́kẹ́ẹ̀tì tí ìgbóná tí wọ́n gbé kalẹ̀ bọ́kẹ́ẹ̀tì tí ìgbóná wọn gbé wá pa ìbámu tẹ́ bá fẹ́ mu tíì òtútù mu ìwé tí ẹ bá rí bọ́ sínú bọ́kẹ́tì sí ṣé ìwé tó ọkọ sẹ́kù àbí ó ti parẹ́ ó ti parẹ́ nù wọ́n wá ní sọ́ọ̀rì à ń fọ́n ní àsìkò jọ tuntun dáwò yẹn kọ ṣé tí ìbá ti pásìkò rẹ tí ó fi ṣòfò ṣé tuntun kọ yẹn yóò dùn mọ́ àbí ò ní dùn mọ́ yóò dùn mọ́ tó láwọn kẹtọ ọkọ tí ò wúlò tẹ́lẹ̀ ọpọlọ yóò ti pé báyìí so olùpẹ̀lẹ́ ọ̀rọ̀ ọ̀rùn jù lákọ̀ọ́kọ́ lọ ike ẹjọ ẹjọ ọ̀gá wákàtí mélòó ló máa fún mi wọ́n ní two hours ẹjọ pé three ok máa fún ẹ three máa jókòó tiẹ̀ wàá kọ sí kọ́dà wọ́n ṣe bó gbé mi wọlé ni nítorí pé gbogbo ètò ti kọ́ ọ yọ́n máa ríngì inú ọpọlọ rẹ ní níìsì yọ́n máa ríngì inú ọpọlọ rẹ ní níìsì ẹnìkan ti kọ́lé kan pàtó wá kọ́lé wọn wá ní títì jẹ ó sì ní bíríkìlẹ́yà so ẹ wá ti fẹ́ kọ́ mi sílẹ̀ ẹ̀bùnmi ẹ wá ní tó lè bá ń kọ́ rúlé ta kọ́kọ́ ni àá kílọ̀bù mi ṣe tí ó tó lòun ò lè gbé kun lé mú ẹ ń sọ bẹ́ẹ̀ àkọ́ tí ó tún dáa ti ta kọ́kọ́ lọ bọ́mọ èèyàn ti ṣe rí nù tábà ní tún ṣe lọ́mọ èèyàn lẹ́bù ètí ó tún ṣe yín máa dáa ju ètò kọ́kọ́ ṣe lọ. àmọ́tọ́lọ́ àti ta àti ti gbẹ̀yìn ọ̀kan ò bó o ṣe sojú náà ló sojú ń dọ̀gbìn dà òkè àmì kò ní sí pé wọ́n ti ọmọ pé wọ́n mọ̀ pé mi náà nù ní ìmọ̀jọ́ bí mo ìwọ àníwọ̀ náà ni pé ọmọ òwò pé sẹ́mi náà sì ni àníwọ̀ náà ni torí pé Ànábì sallallahu alaihi wasallam sọ pé tílẹ̀ bá jẹ gbogbo ara wa ìyẹn ni tọ́lọ̀ ń bá kọ pé kílẹ̀ ọjà ara rẹ̀ tọ́lọ̀ àwọn sáà ń bẹ tí wọ́n kú tọ́lọ̀ ní anábì nílẹ̀ ò ní jara wọn ọlọ́run sì lè wọ̀ fúnlẹ̀ kọ́ jara wọn. tọ́ anábì wa ni kíní kan bẹ lára wa wọ́n ń pè ní àjùbọ̀ zanab àjùbọ̀ zanab wọ́n náà níbi sóró tí egun ẹ̀yìn máa ń parí sí yẹn kótó kótó ìmábi tó egun ìbàdí wà ibi sóró yìí kò sí kí ilẹ̀ bá jẹ gbogbo nǹkan lára wa kò ní jẹ nǹkan. olọ́lọ́wọ́ bọ́ wa sọ ká di àwa padà bí kálukú ṣe yí padà tí ó dé yàn padà tó bá dijọ́ ẹ wá sọ pé àbọ̀tẹ ẹni tó bá yẹ pé kìnìún lọ jẹ́ ńkọ́ àbódò ló gbé lọ bí anything bá ṣe ọlọ́run ọ sọ nǹkan yẹn eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́ tọ́ ọlọ́run ọba òun ló pilẹ̀ṣẹ̀ dá wa òun náà kí ló dé tọ́lọ́ wọn fi dá wa padà sábàbí jọ̀gbìn dàlùkìyàmà ni o ẹ sì rí sábàbí táwọn ọ̀daràn òfìfẹ́ jọ̀gbìn dàlùkìyàmà lìyẹ́jìdì ẹlẹ́dínà àmàlù wà ámìlú sọ́ọ̀rì hàdì bìlkọ́sì ọlọ́wọ́n bó gbẹ̀yìn dìde kó lè bá àtà wọn tó lọ́wọ́n bá gbọ́ tí wọ́n sì ti fẹ́ rí kó lè san wọ́n lẹ́sàn pẹ̀lú ìṣèdọ́gba sábàbí jọ̀gbìn dàlùkìyàmà ni ìjọ lahum sharabun min hamim omi tí ń hó tí rẹ́ni fún dànù làwọn máa mu wa adhabun alim ìyà tó le koko tí tani tí roni ìní ọ̀jẹ̀ wọn bima kanu yakfurun nítorí kèfèrí tí wọ́n ń ṣe sọ́lọ̀ báà níbẹ̀ yẹn sábàbí yẹn nítorí kèfèrí tí wọ́n ṣe sọ́lọ̀ ìyà tí ọjà wọn nù torí délé ẹjọ́ táwọn darapọ̀ máwọn ẹni tó gbọ́ lọ́wọ́n bá gbọ́ lódodo tí ìgbàgbọ́ wọn tó jẹ́ pé bó ṣe wà nù wọn náà ló lóde wọn wọn ò jẹ́ kí wọ́n gbàgbọ́ lórí ahọ́n imani ò sínú ọkàn wọn àwọn eléyìí la pè ní kíni wọn ò sì jẹ́ pé wọ́n gbàgbọ́ nínú ọkàn ṣùgbọ́n wọn ò lè wí jáde àwọn eléyìí la pè ní àwọn nìyẹn á jẹ́ kí gbàgbọ́ wa kọ́ lọ́kàn kó sì tún wà lára wa ká sì máa wí wa imani tá a bá wá ní àmọ́ ẹlẹ́yìn ẹ̀sẹ̀ mùsùlùmí o nítorí pé tó ìbá ti sin lọ kí wọ́n á lọ ṣe kọ́nà ọ̀wọ́ ọmọ ọlá tó ti wà lìjánà torí ẹ̀ ẹlẹ́yìn kí ni wọ́n ń pè wọn mọ́rìjẹ́à mọ́rìjẹ́à àwọn tó ní ká gbàgbọ́ lọ́kàn wa ti tó sábà lè wí jáde lórí ahọ́n ọ̀dà àmọ́ kò bùkátà ká sin lọ ẹni tí ti sin lọ kò lè amanu ó túmọ̀ sí pé a gbọ́dọ̀ ṣiṣẹ́ rí iṣẹ́ tẹ̀ sí lóyún kéjẹ sọ́ọ́lẹ́hà lábẹ́ òṣùwọ̀n táwọn èèyàn ń rò iṣẹ́ ìjẹsẹ̀ rí lábẹ́ òṣùwọ̀n táwọn èèyàn ń rò nítorí pé táwọn èèyàn ń pè ní iṣẹ́ rí kìí ṣe dandan kó jẹ́sẹ̀ rí lọ́dọ̀ ọ̀lọ́ kìí ṣe dandan kó jẹ́sẹ̀ rí lọ́dọ̀ ọ̀lọ́ ní ìsìn tí èèyàn bá jẹ́ni tó ṣe pé ó ti torí pé bàbá òun kú ọlọ́pàá màálùú wọn pa màálùú bíi mẹ́ẹ̀ẹ́dógún ó ti torí pé bàbá òun kú ó ń pín aṣọ kọ̀ọ̀kan fáwọn èèyàn torí káyìn ló lè bá wá bí olókù gbogbo yẹn mọ̀tò wá ọmọ lóòkù ọmọ rí iṣẹ́ rí rẹ̀ pọ̀ kí ni sẹ́ẹ̀rí tó ṣe ọkọ̀ àmàlù tí wọ́n jẹ ni ó tún pín aṣọ ọ̀gá kọ̀ọ̀kan fún wọn ṣé iṣẹ́ rí wá nínú àbí iṣẹ́ ọ̀daràn iṣẹ́ àwọn ọmọ òfò àwọn ọmọ kò ní sàlùbáríkà tọ iṣẹ́ rí òun náà ní bá pè ní iṣẹ́ rí iṣẹ́ rí òun náà ní tánàbí sallallahu alaihi wasallam bá pè ní iṣẹ́ rí ẹ ìdí nu tó fi jẹ́ pé tí wọ́n bá ń ṣiṣẹ́ rí eléyìí tọ́lọ́ ń pè ní sẹ́ẹ̀rì eléyìí tí anábì sallallahu alaihi wasallam ń pè ní sẹ́ẹ̀rì ó rí i pé ó gba ìtọ́nu tó pọ̀ lọ́dọ̀ àwọn èèyàn ó gba ìtọ́nu tó pọ̀ lọ́dọ̀ àwọn èèyàn torí pé tí máa hu àwọn ọ̀daràn tí máa hu àwọn ọmọ náà òun náà ni kéèyàn náà máa hu ọ̀daràn kéèyàn máa hu ọmọ náà bàdí sáà tí wọ́n bá ti ń ṣe tí ò ní mú ọwọ́ náà wọ́n yàn ọ́ wọ́n sọ fún àkókò má fi tó ti gbá wèrè má torí rẹ̀ iṣẹ́ rí ẹni tó lọ ń pè ní iṣẹ́ rí sanabi Muhammad sallallahu alaihi wasallam tó pè ní iṣẹ́ rí eléyìí ló yẹ kémi ọmọ wa ká ìdí nu tó yẹ gbọ́dọ̀ máa lọ dánilẹ́kọ̀ọ́ èèyàn ọmọ kí ni iṣẹ́ rí kéèyàn lè bá a máa ṣe kí ni iṣẹ́ bú kéèyàn lè bá a sí kìí ṣe táwọn èèyàn ń pè ní iṣẹ́ àbí tí wọ́n ń pè ní iṣẹ́ tọ́lọ́pọ̀lọpọ̀ iṣẹ́ lọ́dọ̀ àwọn èèyàn kọ́ iṣẹ́ ni. wọn ò lè mọ́tò sọ ó tó ń lọ ó tó kó bọ̀ òótọ́ yẹ kókó báyìí wọ́n sọ pé gbọ̀ǹdé hmm, tí mo fẹ́ràn àwọn sínú wọ́n fẹ́ràn àwọn sínú gbogbo òdodo ọmọ ibi tó ti lo àbẹ́rẹ́ nǹkan mẹ́rin kọ́ parọ́ ní subhanallah gbogbo tí wọ́n ti kó tí wọ́n bá ti yàn jẹ́ ní ọmọ àdùn máa wọ́n mọ́bìnrin kan bọ̀ wọ́n sì mọ̀ ìyàwó rẹ̀ wọ́n ní ah, bàbá bàbá nínú tiẹ̀ náà máa rò pé ìwọ náà máa rú ẹ̀ tẹ́ à ah, bàbá àwa náà tẹ̀lé hmm. àmọ́ wọ sọ́nà tó gbogbo à ah, haram haram ẹ̀ ẹ̀ dáta balẹ̀ dáta àtàyédèlé làwọn eléyìí hmm. ẹni tí fọ ọba tó nípe rárá mu tó gbogbo orú nǹkan yẹn ẹ ti báwọn yẹn ti wà nù ẹ ti wà nù tó máa kí n tọ́ tọ́lọ̀ ń fẹ́ dáná bí n fẹ́ nínú ọba fẹ́ sí àwọn èèyàn lè gbá tiẹ̀ àmọ́ ìgbà tí wọn náà bá ti ṣe báyìí ṣe ń ṣe ẹ̀rí wọn sọ pé ibi táyé ń yí lọ làwọn máa ṣe kí ni àwọn náà máa bá wọn yí lọ ọ̀ bá yí nu náà jahannam àwọn ọjọ́ yí bẹ́ẹ̀ ni. <laughs> so eléyìí túmọ̀ sí pé iṣẹ́ rí ni tọ́lọ̀ ń bá pè ní sẹ́ẹ̀rì ẹ̀ àwọn èèyàn bá pè ní sẹ́ẹ̀bù ó ní sẹ́ẹ̀rì iṣẹ́ẹ̀bù ni tọ́lọ̀ ń bá pè ní sẹ́ẹ̀bù àwọn èèyàn bá pè ní sẹ́ẹ̀rì iṣẹ́ẹ̀bù ni gẹ́gẹ́ sì rí láwọn àwùjọ yorùbá yìí yàwó yàwó yàwó nípa ẹnìkan ya ń sọ̀rọ̀ ó ní ẹ àwa wo gbogbo bíi tá a bá lọ wọ́n sá sọ pé mo ní iṣẹ́ wò ẹbẹ̀ yẹn sẹ́ ẹbẹ̀ yẹn lé pọ́ ni ẹ wá lọ wò ó ní wò ní ní bàbá eléyìí ti wá nǹkan ni máa ọmọ rẹ ni mo ní rẹ <laughs> ẹni tí ọba lọ wo sẹ́tí ọba lọ wo kí wọ́n wọ́n fẹ́ dákẹ́ kìtì sẹ́kìtì ara rẹ̀ bọ́ dákẹ́ ẹ̀hẹ́n àwọn kàkún sẹ́ẹ̀rì ẹni tí sì ń bá wọn ṣe wọ́n tún kàkún àwọn bàbá tó ayé ṣe lábẹ́ òfin ọlọ́run àwọn ọ̀daràn nìyẹn àwọn ọ̀bàyéjẹ́ nìyẹn àwọn ẹni òfo nìyẹn àwọn kò ní dáa fún wọn nìyẹn tí bá tọ́ máa làkejì jẹ́ tí ìwọ ọ̀gá wa jẹ́ pọ̀ gbẹ́sìn ọlọ́run ọba yìí tọ́ ọ gbogbo dáadáa lọ́mọ pè láìda torí de eléyìí báyìí ọlọ́wọ́n bá wa yóò san àwọn ẹni tó gbọ́ bá gbọ́ san wọn lẹ́sàn dáadáa wọn ṣùgbọ́n àwọn mọ́ yà wọn kèfèrí o àwọn tó ṣe kèfèrí sọ́lọ̀ tó ṣe sáwọn anábì ọlọ́ ṣe sáwọn ọlọ́ wọn gbọ́jọ́ kọ́ wọn omi gbóná tó ṣe pé léèyàn bá gbé pòǹfẹ́ mu yóò sì mú kí gbogbo ojú ó wù sí níbi tó mi gbóná dé tẹbi tíì ni wọ́n mu nísìn tọrọ ránfààní gẹ̀ẹ́kọ̀ kan gẹ̀ẹ́kọ̀ kan gbogbo náà ni ọ̀ wá mú kí ní ìkọ́ dàtọ̀ á pékin bóra mi láhàn ni bóra mi láhàn eré ni lẹ́gbẹ̀ẹ́ omi eléyìí tọ́ ọ bá gbé súnmọ́jú rẹ lásán gbogbo ojú ó wù ní yẹ́sù wẹ̀lú ojú ó bọ́lọ̀ ṣe ròyìn rẹ̀ nù àyà omi yẹn gbóná débi pé máa mú kójú ó wù yìí bí sẹṣẹrọb ọlọ́ni áá omi tó burú jáì ni o ọlọ́ni akọ̀mọ́jọ tọ́ sí wa torí rẹ̀ irú omi yẹn ní bẹ fáwọn káfìrí torí rẹ̀ tẹ́mi bá jẹ́ pé mo bá tiẹ̀ wá lọ gbọ́n ni tí mo bá lọ gbọ́n ni kí wọ́n lọ fẹ́ mú mi ṣe káfìrí eléyìí jẹ́ ti gbogbo àwọn tí ń ṣe káfìrí sọ́lọ̀ ẹ jẹ́ kẹ́ ẹ ronú sọ̀rọ̀ ara yín sá ẹnìkan ò ní bẹ́ẹ̀ nìkan wà lìjánà ṣé iná wà lẹ́nìkan ọ̀bẹ ní ìsìká pé bàbá lọ ọlọ́run kọ́ kókó máa lọ àlùjáná ọlọ́run akọ́ kókó máa lọ tí bàbá ó ti torí kó ń sànù ọmọ pé wà á lọ àlùjáná dípò mi èmi abọ́ ṣe ná ẹ kí ni ń jẹ́ ẹnìkan tó ṣe náà ẹnìkan kó ń lọ fẹ́ lọ bẹ́nìkan wọná ọlọ́mọ ṣe alọ́mọaná torí di eléyìí báyìí àwọn káfíìrì ti yẹ́sùwé lójú yóò mú kí gbogbo ojú ó wùsì. kọ̀wá tó máa lórí báwo tí wọ́n bá mú òpérè gbogbo òfin inú wọn ní ọjà dànù gbogbo òfin inú wọn ní ọjà dànù ẹ̀yin wá ní à fún ojú pẹ́ẹ́nù báwọn ti kú wọ́n bá ti kú wọ́n bọ́ lọ́wọ́ ìyànà à láyọ̀ mọ́tò fi há wàlà àyàhìyà wọ́n ikú nù náà èsì sẹ̀mí bẹ̀ wọ́n ikú nù náà èsì sẹ̀mí bẹ̀ ilé ìyá aláìláì ni kọ́lọ́ mọ́jọ́ tọ́ sí wa wa'adabun alim ìyà tí tani tí roni ìsìn bẹ fún wọn nínú ìjọgbìn dàlùkìyàmù kí ló dé bima kanu yafurun nítorí àgbàgbọ́ wọn nítorí àbòsí wọn wa ma zalamahumullah walakin anfusahum yadhlimun ọlọ́wọ́ bọ̀ sàbòsí sí wọn àwọn lọ́sàbòsí sórí ara wọn. ayà yìí fi hàn wá pé dájúdájú ọlọ́wọ́ bẹ̀ lè dá wa. ọdọrịla rẹ̀ lápadà sí o lápadà o àdéhùn àdéhùn ọba kìí sì yẹ torí pé ọlọ́run ọba lọ dá wa láti pilẹ̀ òun náà tún dá wa padà ìgbà wa ní ọ̀jẹ̀ ọlọ́run nìkan lọ́mọ kí ló dé tí gbẹ̀ndé àlùkìyàmọ̀ fi fún wa torí pé kó lè bàa àti tó lọ́wọ́ bọ́ sáwọn èèyàn lẹ́sàn àtàwọn tí wọ́n gbẹ̀sán àìdá nítorí kí wọ́n ti kèfèrí sọ́lọ̀ ẹjẹ́ lónìí kó tó di pé ẹni tó lẹ́mìí ló máa ronúkúwàdà tí ikú bá fi lè dé nìsín anábì ó sì ti fi hàn wá náà kò tí ó kù tó ní bá wípé ikú táwọn bá mọ̀ pé ń bọ̀ ni àwọn bá sàlékún dáadáa àwọn ẹni ibú ń kọ́ àbámọ̀ ńlànà ìbáṣe táwọn mọ̀ pé ni àwọn náà bá ti dẹni ọlọ́ àwọn náà bá ti di mùsùlùmí ọlọ́wọ́n bẹ́ẹ̀ ló dáa wọn sọ fún wa àyà karùn-ún àti àyà kẹfà nínú súrọ́tù Yunus yìí wọ́n ní huwa alladhi ja'ala wal وقدره منازل لتعلموا عدد السنين والحساب ما خلق الله ذلك إلا بالحق يفصل الآيات لقوم يعلمون إن في اختلاف الليل والنهار وما خلق الله في السماوات والأرض وما خلق الله في السماوات والأرض لآيات لقوم يتقون ألا ولدا قل هو الذي جعل الشمس ضياء ألا السيون نيبتي ملت وع أنكاباني ملت إبتي ملت وع kò gba ìmọ̀lẹ̀ rẹ̀ lọ́dọ̀ nǹkan míì ògùn ọlọ́run ọba ni bẹ́ẹ̀ ni ọ̀run rí nítorí pé ọ̀run yẹn òun gangan fúnra ara rẹ̀ mọ́sibọ̀rọ̀bọ̀wò òun gan ní ìpìlẹ̀ ìmọ̀lẹ̀ kò yá ìmọ̀lẹ̀ lò lọ́dọ̀ ẹnìkan kò gba ìmọ̀lẹ̀ láti bòmíì àfi látọ̀dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ìdí ni tó fi jẹ́ pé ọ̀run tẹ rí yẹn láti ìjọ́ lọ́wọ́ bá ti dá tó fi ń tan ìmọ̀lẹ̀ fúnlé ayé ọjọ́ kan ọ̀sẹ̀lẹ̀ rí fún aṣọ pípọ̀ lọ́tàn lòrùn òfin ní sekínì ní òfin ní tàmálẹ̀ wọn ò sì sọ níjọ́ kan rí pé gáàsì ńlá rí ńlòrùn òfin ní tàmálẹ̀ kàlà àbí fún aṣọ pé ẹ má bínú ẹ àwọn abala àbíkan láàlè fún ní ìmọ̀lẹ̀ lónìí o àní lè fáwọn kan o àbí ìṣẹ́jú mẹ́wàá mẹ́wàá láàmà pín o lójoojúmọ́ o ẹ̀yin ọgbà ìṣẹ́jú mẹ́wàá náà ń já o àwọn ará kóńgò náà ọgbà ìṣẹ́jú mẹ́wàá o. kó tó tún di pa wá lọ síbò la ilaha ẹ oòrùn láti ìgbà tó ti ní kó oòrùn ọmọ ayọ̀ oòrùn òfijọ́ kan kú rí tuntun kó lọ́wọ́ nínú ó mú káwọn kan máa róòrùn lójoojúmọ́ ó sì mú káwọn kan kọjá ike wọn èrò òrùn lójoojúmọ́ lórí òkè pẹ̀tà wàyí náà àwọn kan wà tọ́jú pé àwọn àwọn rọrùn lóṣù mẹ́fà láàrin ọdún oṣù mẹ́fà wọn ò fi ní rọrùn àwọn tí wọ́n rọrùn fóṣù mẹ́fà yẹn kò sóòrù gbogbo ọjọ́ ayé wọn òrùn náà nìkan kankan báyìí tòun ibi sẹ́yìn nàìjíríà ti ń wá wàkúwà ká mọ̀ ń wówó mọ̀ ń wówó mọ̀ ń wówó mo ti kàwé mi ríṣẹ́ unemployment unemployment ọmọ nàìjíríà mi ti rìn débẹ̀ báyìí wọ́n mọ̀ á fóònù ẹjọ́ sà ìlú tá a wá o òrùn kì í wọ ọ adúpẹ́ fọlọ́ <laughs> ibi tó òrùn ti ń wọ làwa wà so tí òrùn bá yọ fóṣù mẹ́fà yóò sì tún wọ fóṣù mẹ́fà àwọn náà sì sin lọ ok ọwọ́ ayọ fóṣù mẹ́fà Ramadan àwọn abọ́ sínú oṣù mẹ́fà tó òrùn fi yọ ó dé àbí òde ó dé nù ó kú bá ti sè Ramadan àbọ̀ sóṣù mẹ́fà tó fi yọ. ó tún dé àbí òdì ó tún dé inú bóòlù láti màpélẹ bóòlù láti màpélẹ má lókè pẹ kí ẹsẹ pé torí pé ò lè kárí o ó lè kárí àmọ́ wọ Ọlọ́run tó fi lẹ́yìn fẹ sáǹpù fún kẹlẹ máa dúpẹ́ níbi tẹ bá bára yín tọwọ akọ àwọn kan síbi ikú ìtọ níbi táwa wà wọn lóòrùn gbọ abẹ tààràtà ní adúpẹ́ fọlọ adúpẹ́ lórí ẹ̀rọ jẹ́ pé tó tutù bá mú báyìí tó bá yọ kálukú ni wọ́n gbọ́n ra nù ní lágbọ́n abitọ́lọ́ ń dá wa síbẹ̀ adúpẹ́ fọlọ́ ibòmíì tẹ dịba ti lọ sókè díẹ̀ ooo oorun yóò ṣe faradà ọgbà ọgbà ló kọ ń jẹ fóònù tọba jáde nínú ọrùn báyìí wọn pe wọn lọ àwọn kan ní sìn gbèbí táwọn tún máa dì wọn máṣá allah máṣá ṣe é so oorun ni ẹ láyé jọ pé báyìí máa rún báyìí fẹ́ẹ́kùn gángan ìní ìmálẹ̀ òrùn tẹ́rí yẹn àwọn olùmọ̀ nípa geography wọ́n ní tó bá jẹ́ pé òrùn bá lọ súnmọ́ àdúgbò ti wà yìí lọ gbogbo ilé yóò gbiná yóò gbiná tí ò ní kun kankan tí ìwà ọmọ pé òrùn gan lásán tó bá pa nǹkan nǹkan yẹn lè múná tí òrùn bá pa nǹkan ó lè gbiná tí àrà bá lọ ran bọ́ǹbù lọ́wọ́ tó náà jẹ́ nǹkan tó ṣe pé kò fẹ́ gbóòórùn ẹ̀yìn kí nǹkan gbóná bí pẹtrol ni tó bá pẹ́ nínú òórùn ó lè gbiná ìdí nu náà ń sọ pé àwọn ọkọ̀ táǹkà tó ń já pẹtrol yẹn kò bá làákà ìmú pé bí wọ́n ṣe ń gbé e bọ̀ náà ni kí wọ́n máa já alẹ́ kan náà wọn kọ dúró fún díẹ̀ náà torí pé gbogbo bí ṣe ń ṣe ti ń ṣe ti ń ṣe ti ń kọlu ra ti ń kọ òórùn tún pa tòun gbé e bá dé tẹ lẹ́ǹjẹ́ alẹ́ kan náà tọ eléyìí túmọ̀ sí pé oorun yẹn ìdẹ̀ra ńlá lọ́lọ́run ṣe fún wa wọ́n ní tó bá tún wá jìnnà ju bó ṣe wà yìí lọ sí wa gbogbo wa láti kanko bí ẹja náà fírísà tẹ́kọ̀ tútù ni ó tún pa wá dànù adúpẹ́ fọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa ẹ wá wo ìmọ̀lẹ́ òrùn ẹ rí wa nígbà tá a bá wo àwọn power holding àbí kí ni wọ́n láwọn ń jẹ́ ní ìsìn àwọn nẹ́pà àtijọ́ tí wọn ò múná wá ẹ̀rí pé tilẹ̀ bá ti máa sọ ọ́n lọ́kọ̀ wò fún wọn dànù ti sàmọ́lẹ̀ fún wa. bẹ́ẹ̀ ni nítorí pé yẹn ó pé wa ó sì dáa fún wa jọjọ ó pé wa ó sì dáa fún wa jọjọ àdúpẹ́ fọlọ́ ọlọ́nkọ́ má bàjẹ́ oorun ìdára ńlá ni ló ṣe oorun ní ìmọ̀lẹ̀ òun ló ṣe oorun ní ìmọ̀lẹ̀ a kì gbogbo ojú tó dín tí ò ríran dáadáa bí inú ọ̀rùn kọ́ gbogbo ojú tó ń bùkátà wò kó tó lè kàǹkan tẹ̀ bá tó ń bi tó ń wà ẹ̀ máa ka kètèkètè ni subhanallah nítorí pé òye òye tí ọba ti pọ̀ dáadáa fójúmá òun náà yóò máa lẹ̀ amọ́tẹ́ bá lọ síbi tó yé wà dáadáa ojú ò tún máa ríran fúnra rẹ̀ oorun tẹ́ rí yẹn bó ti ṣe wá tóbi tóun bó ti ṣe wá káràbàtà tóun kò lè yọ lọ́jọ́ kan láì lọ forí balẹ̀ fọlọ́ gẹ́gẹ́ bí àti sànàbì Muhammad sallallahu alaihi wasallam ṣe túmọ̀ sí òórùn máa ń lọ sábẹ́ àga ọlọ́run ọba lójoojúmọ́ tó bá tó àsìkò tí ó yọ ìwọ ọlọ́run yóò forí balẹ̀ fọlọ́ ṣé kí n yọ àbí kí n má yọ tọ́lọ́run bàbá ní kọ́ yọ yóò tún wá ṣe béèrè kejì ibi tí màá máa gbà yọ àbí ibi tí màá máa gbà wọ̀ ẹni kí n gbà yọ èyí tọ́lọ́run bá wí ni tọ́lọ́ bá níbi tọ́ máa gbà yọ ni ajẹ́ pé gbèǹde àlùkò yá máa ṣèkù díẹ̀ títí tó fi wá ti jọ́ gbèǹde tó bá ti ti jọ́ gbèǹde hàn lọ́lọ́run ẹlẹ́dàá wọ́n sọ fóònù ibi tọ́ gbà wọ̀ gbà yọ lónìí náà lọ́jọ́ tó ti pẹ́ ẹni tí ó gbàgbọ́ tẹ́lẹ̀ bá tó tóbi tó nínú ẹ̀dá tó lọ́wọ́ bá dá kò tó bọ kò tó sìn torí kẹ̀dá ọlọ́wọ́ bá lò náà sí ọ̀rẹ́ ìwọ tó ń sin ọ̀run sí ọ̀rẹ́ láì ìwọ tó ń sin ọ̀run ẹ̀rí pé bí tó ti ń gbégbèkúgbè wá bá wa tó ti ń gbégbèkúgbè wá bá wa ní nàìjíríà ń bì àti rí àwọn ọmọ nàìjíríà ti ń bọ̀ wọn gbogbo olú à tẹ̀lé àwọn ọmọ pakistani ká àwọn ọmọ india ká àti rí àwọn ọmọ ti ń bọ̀ wọn ní ìsìn ọtẹ làwọn tẹbílígì ọtẹ làwọn tẹbílígì wọn tẹbílígì gbogbo Pakistan India yẹn gbogbo ṣírùkù tó kún bẹ́ẹ̀ kò lẹ́gbẹ́ nísìnyí wọn kàn lè tó yóò mọ ọwọ́ rẹ̀ yóò fi sábẹ́ dodo rẹ̀ lásìkò tó ń yọ yọba gan yọba máa jẹnu wíyẹwíyẹwíyẹ kí lẹ̀ ń ṣe yẹn kí lẹ̀ ń ṣe yẹn àwọn ẹni ń bọ òrùn nìyẹn àsìkò tó òrùn bá ń yọ àti àsìkò tó òrùn bá ń wọ̀ ẹnìkan á lò rọmọ wípé gbàtó òrùn yọ ọba gan ọba dojú kọ òrùn gbàtó òrùn tún wọ̀ ó tún gan ó dojú ah oúnjẹ wa sọ́ọ́dì rẹ̀ ló wá ike ewé lélẹ́yìí pé àwọn mọ̀ọ́lá àwọn tani mọ̀ọ́lá àyà báwọn àfa àwọn bí ẹ ṣe máa ṣe nù a ọlọ́run mẹ́jẹ á tó pẹ̀lú ẹni ibú ọ̀wá fọlọ́wọ́n bá lẹ òrùn wa ló kù tẹ́ǹtún sí ọ̀là sílẹ̀yìn tí masábà fi tánà fi filẹ̀ gbọ́dọ̀ yan náfìlà náfìlà lásán lásìkò tó òòrùn yọ ẹ gbọ́dọ̀ yan náfìlà lásìkò tó òòrùn wọ̀ torí pé àsìkò yẹn gan gan gan gan làwọn ẹni tí máa bọ òòrùn làwọn máa forí balẹ̀ fún kẹ́ ẹ má bàa wá jọrú wọn torí ṣètọ́ni á lọ dó pẹ̀lú ìhó rẹ̀ ìhó ń bẹ lórí ṣètọ́ni ọ̀gá àwọn olórí ibùn ìhó ń bẹ lórí ẹ̀ yọ wà lọ dúró déédéé ibi tó ń wà

wal-qamara nura ọlọ́run lọ́wọ́ á òṣùpá lóṣù onímọ̀lẹ̀ ìmọ̀lẹ̀ tí ọ̀dá mọ̀lẹ̀ ìmọ̀lẹ̀ tí ń gba ìmọ̀lẹ̀ látọ̀dọ̀ òrùn ọgbà ìmọ̀lẹ̀ ti ti tí ọba ti wípé tani ń jẹ́ ìràwọ̀ níwájú òṣùpá níbi ká tàn mọ́lẹ̀ kọ́ mọ́lẹ̀ tàwa ni ń jóṣùpá níwájú òun abẹ́rẹ́ rí bẹ́ẹ̀ aha fa innaka shamsun wal muluku kawakibu idha tala'at lam yabdu minhunna kawkabu olóòrùn ni wọ́n ọ̀nyọ́ba kanu fẹ iná kẹsàmùsọ̀nù dájúdájú ìwọ lòrùn wàlmúlò kó kẹwàá kébò gbogbo àwọn ọba yòókù ìràwọ̀ lásán ni wọn. ìdá tọ́lá àtòrùn bá lọ yọ làmúyẹ̀bùdù mìíràn náà kẹwàá kàbò ìràwọ̀ oníyọ tẹ́ẹ̀rì ìràwọ̀ kan ló ti sánmà lọ́sùn. tó o ní lẹ́ẹ̀rí ọ̀kẹ́ tí òòrùn bá wá tàn tó sùpá tàn èwo lẹ́ẹ̀gbà kọ́ tàn ebóṣùpá máa hàn ha lọsọ náà níjọ́ mi ara rẹ ta rí láàbì pé wọn náà ti ẹ̀yọ́ nìsí torí pé àní ròyìn kan fún subhanallah sọ eléyìí túmọ̀ sí pé àtàrà oòrùn atara ti ń gba ìmọ̀lẹ̀ ti ń gba ìmọ̀lẹ̀ sọ ó sì máa ń tàn fún wa nínú nígbà tí wọ́n bá rin àrìn pàdé ó ṣeé ṣe kí àárọ̀ òṣùpá kó bo ìmọ́lẹ̀ oòrùn lágbọn ibi tí wọ́n ti rìn pàdé o tó fi jẹ́ pé lágbọn ọ̀dọ̀ tiyín nílé ayé ń bẹ̀ ẹ lè sọ yìí pé ìmọ́lẹ̀ oòrùn wọmi lónìí nítorí pé wọ́n rìn pàdé pẹ̀lú òṣùpá gbogbo ẹ̀ náà ní ti sẹ́dí péréte lọ. náà la nàbì sallallahu alaihi wasallam sọ bá ti ṣẹlẹ̀ fafza'u ila salat lọ sí salat. tọ ìgbà míì nínú ìrìn wọn ara oòrùn òní òbò òṣùpá ìmọ́lẹ̀ òṣùpá wà mi rẹ̀ ó dókùnkùn tọ tìrú ẹ náà bá ti ṣẹlẹ̀ á tún lọ sí salatul khusuf eléyìí tá lọ́sàn-án gan kíláàsì ńbẹ yẹn sọ̀làtọ́l kòsó ilé ìtọ́jẹ́ tó tùpá ni sọ̀làtọ́l kòsó ilé ìtọ́jẹ́ tó rùn náà ń pè ní sọ̀làtọ́l kòsóòf bànàbí lọ́wọ́ àti náà sọ pé iná ṣẹ́mṣẹ́ wal qamara ayatan min ayatillah la yakhsifani li mawti ahadikum wala li hayati ahadikum wala li mawti fa'idha ra'aytumuhu fafza'u ila as-salah àti òun àtòsùpá. àmì méjì ni wọ́n jẹ́ nínú àwọn àmì ọlọ́run ìmọ́lẹ̀ wọn kì í wọ́ ọ̀kùn nítorí ikú ẹnìkan àbí nítorí ìṣẹ̀mí ẹnìkan tẹ́ ẹ bá ti rí i pé mọ́lẹ̀ ọ̀kan ni wọ́n wọ́ ọ̀kùn ẹ yára tètè lọ sí sọ́lá ẹ tètè lọ sí sọ́lá ọlọ́run ọba ló ṣe léyìí wọ́n kọ́ dọ̀rọ̀ ọ̀hún mọ́nà àzìlà ọlọ́run ọba wá ṣe òṣùpá ní nǹkan tó ṣe pé ó ní ibùsọ̀ lẹ́yìn ibùsọ̀ lẹ́yìn ibùsọ̀ lẹ́yìn ibùsọ̀ lẹ́yìn ibùsọ̀ bẹ́ẹ̀ ló sì parí òṣùpá ní ibùsọ̀ lẹ́yìn ibùsọ̀ lẹ́yìn ibùsọ̀ nígbà tó bá yọ ó lójú ẹni tí ó rí ó lójú ẹni tí ó rí dínú dáàbò kó àwọn oṣù àárí àbáàrí tànàbí sọ fún wa pé fa ìngóbi alaykum fa akmilu ciddata shacban talatin rawahu al-bukhari. tí oṣù bá pamọ́ sí yín tẹ́ wá tẹ́ rí kéṣe pé kò yọ ọ ẹ̀yin lẹ́ rí o àìrí o kò túmọ̀ sí pé ẹsẹ̀ lọ́wọ́ o nítorí pé ẹ̀sìn wọn mọ lórí tó ṣe ni o àwa wà áàrí kò sì túmọ̀ sí pé ọyọ pa ọ̀yọ́ àmọ́ lọ́wọ́ bò fi hàn wá tó bá pamọ́ sí ẹ̀ka ṣàbán mélòó kó pé lẹ́yìn rẹ̀ nígbà tó yọ olójú nígbà báyà gbogbo èèyàn ó ńgbọ́ bá yọ máa dàgbà yọ máa dàgbà yọ máa dàgbà yọ máa dàgbà títí yóò dé dàjì ńgbọ́ bá dé dàjì yóò tún múra títí dàgbà yìí yóò múra títí dàgbà yìí nígbà tí bá fi di òṣùpá ó ti dàgbà pín ó ti tóbi tán ìmọ̀lẹ̀ yọ kárí ayé látòrí eléyìí yọ lọ títí títí lọ bí méjìdínlógún yóò tún tóbi náà bá yọ dínkù yọ dínkù yọ dínkù yóò sọ ọlọ́run bá ṣe bẹ́ẹ̀ a sì ti mọ̀ pé yíyọ àti lílọ rẹ̀ ó túmọ̀ sí pé oṣù ti pé ìrora wọn sọ pé òṣùpá mélòó la pàdé òṣù òṣùpá mẹ́rin ni yẹn ni pé yíyọ òṣùpá mẹ́rin oṣù mélòó nù oṣù mẹ́rin tọ ọlọ́run bá ṣe bẹ́ẹ̀ lè tẹ àlẹ́ mú ọ̀rẹ́dẹ́ sí ní ìnáwó ẹ̀ṣáàbù kẹ́ ẹ lè tara rẹ̀ máa bẹ́ẹ̀ sì máa ṣírò ọdún kẹ́lẹ́ tara rẹ̀ má bẹ́ẹ̀ sì máa ṣírò ọdún torí pé ọlọ́wọ́ bá ti ṣe lófin inna iddata shuhuri inda Allahi itna ashara shahran fi kitabillah yawma khalaqa as-samawati wal ard. dájúdájú òǹkà oṣù tí ń bẹ nínú ọdún kọ̀ọ̀kan lọ́dọ̀ ọlọ́run oṣù méjìlá ni láti dọ́tọ́ láti dá ajẹ́pẹ́ tá a bá ti rọ́ọ̀sù méjìlá àti rọ́ọ̀dún kan tá a bá ti rọ́ọ̀sù méjìlá àti rọ́ọ̀dún kan tá a bá ti rọ́ọ̀sù méjìlá àti rọ́ọ̀dún kan ẹ wò bọ́lọ̀ wọn bá ṣe sí rọrùn fún wa bá ṣe máa mọ ọdún ti gorí ọdún ọdún ti gorí ọdún ọdún ti gorí ọdún tó ń kálukú fi mọ iye ọjọ́ tó ń ti lò láyé tó fi máa dúpẹ́ fọlọ́run títí tọ́ adúpẹ́ fọlọ́run ọlọ́run fún wa ń sẹ́ẹ̀rẹ́ sí o ọlọ́run fún wa ń sẹ́ẹ̀rẹ́ sí o ọlọ́run fún wa ń sẹ́ẹ̀rẹ́ sí bákan náà rọmọbọ́nà dé kí ọba sí oṣù pa bóyá láti fẹ́ mọ̀ pé rọmọbọ́nà dé kí ló dé tí ìyàpọ̀ wà láàrin wa káwọn kan sọ pé àwọn gba rọmọbọ́nà táwọn ní oṣù tá a wà nínú rẹ̀ yìí oṣù rọmọbọ́n káwọn kan sọ pé àwọn sọ táwọn di kíni shawwal káwọn kan kó táwọn dulkaida káwọn kan kó táwọn almuharram ẹsẹ̀ ní islam yìí ẹsẹ̀ ní islam yìí ẹ̀rí pé ìgbà kan náà ni ìgbà kan náà ni ok li ta'lamu hajj ńkọ́ kí ló dé tí ọ̀jọ́ dúgbà tẹ́yìn túká ní hajj làwọn kan dé nígbà tí èsìké wọn lọ Jerusalem sẹ́wọ̀n pé báwọn kan ṣe ń wọlé làwọn kan jáde ń tiwọn píkíníkì ni hajj ńkọ́ alhajj ashhurun ma'lumat oṣù tá a sàmì sí tí kálukú ti dá mà ní tó o bá wá kó dìgbà yẹn ọ̀yà gan mọ́ta ni tó bá gbọ́ ọ hajj ti ti dọ́kẹ́ tó dé ẹ̀sìn yàtọ̀ tí wọ́n tún padà lù wọ́n. ẹ máa sọ déètì ìlú yín àbúrò èyọ lọ́dọ̀ sí yín òṣùpá èyọ òṣùpá bá ti máa yọ ọ́ ni ẹ máa kà á òṣùpá kìíní òṣùpá kejì òṣùpá kẹta òṣùpá kẹrin òṣùpá karùn òṣùpá kẹfà tó bá fi pé ẹ máa bọ̀ pé ẹ̀yìn dé ẹ máa bọ̀ ẹ ti dúró bóyá ìjọ mẹ́ẹ̀ẹ́dógún ẹ dùn ó fi bẹ̀rẹ̀ torí ẹ tí ọba wa sí òṣùpá yìí tọ́lọ́ báwo láti mà ikú obìnrin tá a kọ̀ sílẹ̀ tọ́jọ́ pé kìí ṣe nǹkan oṣù torí pé ọmọdé kékeré ni obìnrin tá a kọ̀ sílẹ̀ tí èsì ṣe nǹkan oṣù torí pé àgbàlagbà ni báwo láti sí oṣù mẹ́ta fún tí ó pè tẹ̀wọ̀n pé yóò di wàhálà yóò di wàhálà báwo láti máa kà aha twenty three january february march torí pé january february march wàhálà ni o wàhálà ni àkọ́kọ́ kìí ṣe tiwa o ẹ̀hẹ́n ẹ̀ ń fi ń gbowó oṣù lẹ́sìn هي سوكيتي تبع وجبوا تجاه قالوا ما المحرم صفر ربيع الاول ربيع الثاني جماد الاولى جماد الاخره ابن قريه رجب شعبان رمضان شوال بالقعدة أها بالحجة هذوك فلان هي على ما أدا ما دا دا نجربني سكاكو كوبيني كوبينيش ìjọ mélòó lọ́lọ́ ní kóbìnrin ọjọ́ kù oṣù mẹ́rin àti kàlẹ́ndà oláwọ̀ kàlẹ́ndà Islam ní kí ṣe Gregorian ẹ láti mọ ìjọ mélòó la wà ní ìsinmi oṣù Ramadan ìjọ kẹrin ìjọ kẹrin láti wà báyìí ọkọ wa kú nìṣó ọkọ kú nìṣó kíláàsì ẹ sọ ikú kọ́ máa bà lọ títí tí Ramadan ò fi tán rọmọbọ́ọ̀nà kan ṣe ọgbọ́njọ́ àbí ìjọ mọ́kàndínlọ́gbọ̀n kọ́sà máa bá lọ. tọ́ oṣù tí ó tẹ̀lé Shawwal yóò sì gbáko oṣù tí ó tẹ̀lé lọ́lùkàìdà yóò tún sọ náà gbáko oṣù tí ó tún tẹ̀lé lẹ́yìn lọ́lùhìjà yóò tún sí gbáko sẹ́yìn káàtì oṣù mẹ́ta tó pé pérépéré àwọn àwùjọ tí ọkọ̀kọ̀ bẹ̀rẹ̀ ìjọ tó kọ́ bẹ̀rẹ̀ tó jẹ́ ìjọ kẹrin oṣù Ramadan ẹhẹn ìjọba ẹ̀rọ sọ̀rọ̀ ọmọ bàbá kéde ìṣẹ̀lọpọ̀ rẹ̀ kú wá kà òní o torí kí n sábà lérò lóru òru òru òru òru ẹhẹn obìnrin yẹn nìsín tábà wá kà òru òní orújọ́ kèrè ònù karùn-ún pé tí Ramadan bá parí sí mọ́kàndínlọ́gbọ̀n ìjọ mélòó ló fi ló fi ló fi ṣe ìdá nínú oṣù Ramadan twenty four ẹ wá sọ pé kó fi mẹ́fà kù. rọmọdọ́nà ọba àtàn twenty nine yóò fìjọ mẹ́fà kù kó lè bá a pé ọgbọ̀njọ́ àmọ́ àwọn oṣù tí ń tẹ̀lé ń sẹ́wọ̀n pé ó ti bá kàlẹ́ndà láti bẹ̀rẹ̀ ní tí kàlẹ́ndà bá parí sí ni níbi òṣùpá ṣe ń yọ tí ń wọ̀ bí ṣe ń yọ tí ń wọ̀ ọba àtàn twenty nine ó ti pé náà nù tọ́ba àtàn thirty ó ti pé náà nù ẹ̀sìn wọn sí twenty eight kò sí thirty one alhamdulilah ní kàlẹ́ndà Islam ọ̀dà eléyìí tó fi bẹ̀rẹ̀ tó jẹ́ twenty four days yẹn twenty four nights a ní yóò fi mẹ́fà kù ó di kíni ọ̀dọ́gbọ̀n lẹ́yìn ìgbà tó bá fi mẹ́fà kù tẹ́wọ́n bá ti lóṣù mẹ́rin tó pé pérépéré nìsí ẹ̀yìn rẹ̀ náà àtún fi jọ́ mélòó kún jọ́ mẹ́wàá síbẹ̀ làwa ń ṣe tẹ́lẹ̀ pé fẹ́búárì wọ́n gbé bàbá kú wọ́n ti wá sírò rẹ̀ pé fẹ́búárì march april may june ok june ni màmá parí ìdá wọn june báwo táni june náà ń bolo ti ń bọ̀ ẹ̀yin na ti sọ pé júùnù máa júyàn ánù ni torí ẹ adúpẹ́ bọ́lọ̀ tó oṣù Islam ọ̀dọ̀ wa ká mọ̀ ọ̀dọ̀ wa ká mọ̀ bàbá ni wọ́n ṣèdánwò fẹ́ lómi pé tó ọba gbọ́ ọ lọ mọ́kà ọ̀fẹ́ ìbéèrè òjúkọ̀ ọ̀ka oṣù Islam lọ kó o sì má ronú kó o tó kù kejì ẹ̀kẹta ẹ̀kẹrin ẹ̀karùn ẹ̀kẹfà ẹ̀keje lórí ẹ̀kejìlá láì ronú ọkàn máa pè ní ọkàn kejì náà rẹpẹ bari máa ṣe fúrẹ́jẹ́ fẹ́fẹ́ àbí ẹ̀kọ́ ni ẹ̀yà alimaharam sọfọ́rọ́ ẹ̀ máa pè ní sọfọ́ sọfọ́ lè má mú mi ó fèèlì níbi tí wọn ọ̀ka fún di tí lè má mú bá fèèlì má mú kọ́ ẹ̀hẹ́n tó torí di eléyìí báyìí eléyìí túmọ̀ sí pé ọlọ́run bá ṣe òṣùpá yìí ẹ̀hẹ́n sẹ́rí gírígórí àyẹ̀ oòrùn làwọn fi ń ka oṣù ìdí nu tó ti jẹ́ pé ọjọ́ rẹ̀ kì í tà sí ní ìtẹ̀lẹ́ sí kàlẹ́ndà Gregorian hundred years coming test ní sí mistake ìgbà náà lẹ́sì mọ oṣù tí February rẹ̀ jẹ́ ọdún tí February rẹ̀ jẹ́ twenty nine àbí tó jẹ́ twenty eight ó easy tẹ́yìn láti ṣe kàlẹ́ndà yẹn nàìjíríà wọn bá ṣe tiwọn míì náà ní Russia wọn bá ṣe tiwọn míì náà lamẹ́ríkà kò ní tàbí. pèdínù ẹsẹ̀ máa wù dáadáa ẹ̀ríkẹ́ nínú Gregoria àwọn ìṣẹ̀lẹ̀ tó máa ń ṣẹlẹ̀ láwọn oṣù kan bí ó sì máa ṣẹlẹ̀ náà bí ó sì máa ṣẹlẹ̀ náà ẹni pé màá sọ gbogbo gbà pé à ẹ̀yìn kìnnì kàfẹ́ bárì àwùjọ ti bẹ̀rẹ̀ àwí ẹ̀kọ́ ni ẹ̀sọ̀ ká ojú august kí ló dé tí ò di ojú september kò ní yí nítorí pé gregoria bẹ́ẹ̀ lòrùn wà bẹ́ẹ̀ lòrùn wà àmọ́ kàlẹ́ndà tẹ̀sán islam eléyìí tó ń dìpẹ́ndì lórí òṣùpá ẹ̀rí pé nǹkan yí nǹkan yí nǹkan yí nísìnyí rọmọbọ́nà bọ́tà àsìkò kan ń bọ̀ ní ìsìn tí náà bọ̀ sásìkò ẹ̀rùn tójú òní kanú ẹ̀. bẹ́ẹ̀ náà ni ẹ rí i pé hajj àsìkò kan náà kọ́lá jì ń bọ̀ sí ìṣẹ̀lẹ̀ kan náà kọ́ ló ń ṣẹlẹ̀ ìgbà míì ní ìsìn hajj tó kọjá wá bí ọ̀rọ̀ ni lásìkò hajj òun ó mú ọlá ọjọ́ méjì mẹ́ta mẹ́rin tí ń dín ní oṣù kọ̀ọ̀kan sixty gregoria nínú gbogbo ẹ péjọ péjọ péjọ yóò mú kí àsìkò yẹn ó yí tótàlì yóò yí tótàlì láti bí ọdún márùn síra wọn láti bí ọdún márùn síra wọn ẹ̀rí tí àwọn nǹkan ti ń ṣẹlẹ̀ lásìkò kan kò ní ṣẹlẹ̀ bẹ́ẹ̀ mọ́ lásìkò mi so ọlọ́lọ́ ń ṣe bẹ́ẹ̀ nítorí pé ó fẹ́ràn wa ni nítorí pé àwọn lárúbáwá yẹn àwọn ò ní nǹkan tó yẹn fi sọ̀rọ̀ ti pípẹ́ wá hajj lọ. tọ́ tó bá jẹ́ ike àsìkò hajj bákan náà ni ọmọ àrí pásìkò ẹ̀rùn ni ọmọ bọ́ sí ọjọ́ oríṣi kan náà làwọn ẹni tí ń bọ̀ ọmọ kó wa ọjọ́ oríṣi kan náà wọ́n mọ̀ bá lọ́dọ̀ tí wọn náà. àwọn ìgbà tí àsìkò yìí hajj nílùú àsìkò ẹ̀rùn lẹ́wà ní mọ́kà òjò ń rọ̀ tó nǹkan ẹ̀rùn wa àwọn ọ̀rà àsìkò míì àsìkò òjò ọjà tó bá jáde nìyẹn kó wá tà ní mẹ́kà àwọn náà ó tún rà so àwọn yóò máa pààrọ̀ àǹfààní láàrin ara wọn yàtọ̀ sí kọ́jọ́ pé gbogbo ẹ̀ tàn wá sáńgìlì tí bíi gírígóríà adúpẹ́ fọlọ̀ torí ìdẹ́lẹ́ yìí ọlọ́run ló ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ bá àmọ́ bẹ́ẹ̀ sì máa ṣírò àwọn àsìkò wàlẹ̀ hisab àti kẹ́lẹ̀ bá àmọ́ ṣírò kẹ́lẹ̀ bá àmọ́ ṣírò ọjọ́ kẹ́lẹ̀ bá àmọ́ ṣírò oṣù kẹ́lẹ̀ bá àmọ́ ṣírò ọdún kẹ́lẹ́ bá mọ̀ sí ro wọn ti dàgbà ẹ sọmọdé adìẹ funfun tí ọmọ ara rẹ lágbà kẹ́lẹ́ wọn pé sọ́mọ́ sí ro kàlẹ́ndà fẹ́ lómi mẹ́ta sómi ọtí bẹ́ẹ̀ ni ti pẹ́ ó ti pẹ́ àìsí ìkú ni ó sì jẹ́ ọmọ tó torí rẹ látàrí pé àwọn òṣùpá ń yọ òṣùpá ń òṣùpá ń yọ òṣùpá ń àdéhùn bá jọ ṣe ara yín òní yẹ ìjọ oṣù tí o hmm. ti sọ ìgbà wo lòṣùpá ó ti jẹ́ pé ó ti dàgbà ẹ̀yin èèyàn tó tó sùpà bá dàgbà pín in jọ́wọ́ nù wọ́n níjọ́ kẹ́ ń lánàá àjẹpọ̀ làlàdé wa àjẹpọ̀ làlàdé wa yóò jẹ́ kẹ́ ẹ̀ máa ṣírò yàtọ̀ sí tukutu táwọn kan tú wípé lè sáré mú adẹ́dẹ̀ sí nínú ìfisá wípé ọlọ́run bá dóhùn ó tún dóṣùpá orí káwọn lè bá ma òǹkà àwọn ọdún àti káwọn lè bá ma ìmá hìsáàbì ẹgbẹ́ kan púpọ̀ ìbẹ́yìn náà ma ìmá hìsáàbì à ń tẹ̀yán ni ọlọ́run á ní ẹ ọlọ́run ló ní ká ẹ máa ṣe ìyàwó a'udhu billah bóòlù ọlọ́run sọ fún ká ẹ máa ṣe nǹkan tí ó tún á jẹ yín yà lórí ẹ̀ kò lè ṣe é ṣe kò lè ṣe é ṣe ọlọ́run ọ̀bọ òní sọ wípé ẹ máa ṣe sọ̀láàt kó wá jẹ́ kó tó bá jọ́ gbẹ̀dà kìyàmù ẹ wọ̀ náà torí pé ẹ ṣe sọ̀láàt kò lè ṣe é ọlọ́run ọ̀bọ òní sọ wípé ẹ máa ṣe sọ́mù Ramadan kó wá jẹ́ pé nítorí Ramadan eléyìí ọlọ́wọ́ bó lè sọ pé kẹsì hajj kó wájú pé nítorí hajj tẹ̀sí láti ṣe jìyà jọ̀gbìn dàrúkìyàmù kò lè ṣe é ṣe nítorí pé ọlọ́wọ́ bẹ ẹlẹ́dàá wa tó bá ní ẹsẹ̀ tèmi tẹ̀sí ṣe tiẹ̀ ìkẹ́lẹ̀ yẹn bá pàdé ńbẹ. tó wàá lẹ́yìn tẹ̀ǹtẹ̀ yẹn rìn abdullahi bin abbas radiyallahu anhuma wọ́n bi léèrè àwọn ẹni tó ń kọ́ abajad abajad hawaz àwọn wọ́n ní kí la rí sí i ó ní gbogbo ẹni tí máa ń serú rẹ̀ èrò kó ní èrè ǹjẹ́ kan tí ó rí lọ́dọ̀ ọlọ́run tó bá ti jọ gbẹ̀ndà kìá káyé la ìlọ̀gbọ̀n iná ni wọ́n wá hun rí ma ọwọ́ àti wá kí ó tán di babaláwo ọ̀kan tiẹ̀ tún gbé ọpọ́n sí ẹgbẹ́ ibi títí ṣe lè má mú fáwọn yìí bí tí bá bá tẹ́wọ́ kò nídìí káwọn wọlé àwọn ọmọ àyànjú ẹ̀ mọ́sálásí la hawla kọ́nà wọn dákun kọ́ sànù torí ẹ̀ ló ti jẹ́ ike àwọn ẹni tó jẹ́ pé wọ́n ń kọ́ ìkọ́kúkọ yẹn wọ́n lọ kọ́dà alimu lamani sọ̀rọ̀ humana hufin àkérọ́tì min khalaq wọlẹ́bí sẹ́màṣẹ́rọ̀ òbí yìí ànfọ́sọ́rọ́m lọ́kànù yàlẹ́mú àwọn náà ti mọ̀ dájú o gbogbo ẹni tó bá lọ kọ́ mọ̀ nípa adán òní nǹkan tí ó jẹ lérè tó bá dijọ́ gbẹ̀ndàlùkìyà ẹ má fọmọ yín sílẹ̀ kí ó tó ti di babaláwo lẹ́ ń gbọ́ yẹn o ẹ má fọmọ yín sọ́dọ̀ àfáà tó ti di babaláwo ẹ̀hìn kọ́mọ̀jọ pé ìfọ ara yín lè fọ ara yín bàtọ́ máa yín jẹ́ o ẹnikẹ́ni tó bá ti bàtọ́ máa rẹ̀ jẹ́ bàtà ara rẹ̀ jẹ́ o ẹ má fi ọmọ yín sọ́dọ̀ babaláwo ẹ má fi kọ́mọ yín ọlọ́kọ́ dán o nítorí pé àwọn eléyìn ọ̀nà tí wọ́n gbà ọ̀nà orí ibu ni o ọ̀nà orí ibu ni kí ló dé tó fi jẹ́ pé láwùjọ tiwa gbogbo ẹni tó bá ti kí iná ni ọmọ ti tẹ ìyẹn wò àyàfẹ́ ńtọ́lọ́mbà sàmì àfẹ́ sàmì ní lọ́wọ́lọ́wọ́ báyìí ní Ramadan oníkálukú ti wọlé rédíò wọn ń polongo oògùn wọn ń polongo kó àwọn ṣe yẹn wò gbogbo tí máa ń dọ̀ọ́lá àmú wá bá wọn wá bá wọn yọjú sáwọn àfa àtọ́lọ́ ń gbé fún màlẹ́kà wa lọ́lọ́ ń gbé rán tó fi gbé fún yín àwọn sọkúsọ wọn tún máa sọ nọ́mbà wọn sórí atẹ́gùn má kọ nọ́mbà kí nọ́mbà o hẹ́n máa sọ nọ́mbà sórí atẹ́gùn tọ́ nítorí di eléyìí báyìí àwọn náà ni wọn máa bá yín wò

àmọ́ àwọn fúnra ara wọn ni wọ́n fọ ara wọn dundu láì jọ pọlọ nígbà tó bá ti lọ bẹ́ẹ̀ nìkan kọ́ máa bọ́ ọ ronú ń kó wọnú létí mọ kọ́ ń sẹ̀sẹ̀ á lọ gba déètì lọ́dọ̀ ta nígbà tí èsì fi mọ bọ̀. a'udhu bi kalimati llahi tammati min sharri ma khalaq kó sínú létí ọkọ. eléyìí jẹ́ kó ti ṣe jẹ́mbẹ̀ o torí rẹ̀ ọlọ́wọ́ bá gbà kẹ́rẹ́ àyàfi pẹ̀lú òdodo pẹ̀lú òdodo ṣé n tọ́lọ̀ ń dá lọ́yẹ ká máa sìn ní àbọ̀lọ̀ ń tọ́ da gbogbo nǹkan ọlọ́run ń tọ́ da gbogbo nǹkan la gbọ́dọ̀ máa sìn adúpẹ́ fọlọ́run wàláhì tọ́lọ̀ ń bá ṣe àwa náà lọ́nà báwa ti máa ń ké tátákà nù wípé ìsìnà yìí lọ́nà ẹni tí bá ti sìnà bíi tiwa kò lè rí máa wí nù tí sì wá lọ́nà ọlọ́run ọba ọ̀dá àti òṣùpá àyàfi pẹ̀lú òdodo ìfọ́sílẹ̀ ayati liqawmin ya'lamun ọlọ́run ṣe ẹ̀fọ́síwẹ́wẹ́ àwọn àyà rẹ̀ ẹ̀fọ́síwẹ́wẹ́ àlàyé àwọn àyà rẹ̀ fáwọn ẹni tó mà ẹni tó mà ní gbogbo eléyìí lè yé àti fáwọn ẹni tó kò mà ẹni tó mà ìní àmì ńlá ti ń bẹ nínú sísẹ̀dọ̀rùn ni ló lè yé ẹni tó mà làmì ńlá ti ń bẹ nínú sísẹ̀dọ̀ṣùpá ni ló lè yé eléyìí túmọ̀ sí pé àwọn science and technology science subjects àti àwọn technology subject tí èèyàn bá ń kà dáadáa tí èèyàn fi ń ronú nípa ti ń kà ìmánì rẹ̀ ó tún pọ̀ púpọ̀ ìmánì rẹ̀ ó pọ̀ púpọ̀ especially tẹ̀ ń bá ń mà fún ọlọ́run kó ló ṣe gbogbo nǹkan yìí tẹ̀ ń bá ń tẹ̀ mà fún ọlọ́run kó ló ṣe gbogbo nǹkan yìí ìmánì ó tún lékún sí yàtọ̀ sí ká máa sọ fún ẹ force of gravity uh, force of nature by the force of nature kìnnìkìnnì kan ti ṣẹlẹ̀ nature náà wá dà funfun ní àbí dúdú ń bọ́ ló gbé. so nítorí di eléyìí báyìí ọlọ́run ọ̀sẹ̀ dá gbogbo nǹkan yá àfi nítorí àti pẹ̀lú òdodo ọlọ́run bá ń sàlàyé àyà rẹ̀ fáwọn ẹni tó yé fi ikhtilafi al-layli wan-nahar ọlọ́run ní ìyàtọ̀ tí ń bẹ láàrin òru àtọ̀sán tí báwa náà rí òru yàtọ̀ sọ́sàn òru àyíká sinmi nìyẹn káfa rẹ̀ lélẹ̀ jàgínníjàgan látàárọ̀ tí èèyàn rẹ̀ lélẹ̀ kó sinmi ọ̀sán ẹni tí irú èèyàn wọlé àpè jókòó bẹ́ẹ̀ ebi tí ọ̀pọ̀ ọkù ń bọ̀ ẹ̀hẹ́n òru àtọ̀sán ìyàtọ̀ wà láàrin wọn nínú ìyàtọ̀ tó tún wà láàrin wọn òun náà ni pé tó bá di lóru gbogbo nǹkan adákẹ́ rọ́rọ́ tó fi délùú sí fìtínà pọ̀ bí irú èkó yẹn wọ́n sì ti gbogbo ọ̀ dákẹ́ ẹ bá sọ fẹ́ni kan ok ṣé a lè ríra lálẹ́ yìí ah after eleven la wà ní ìsinmi bá bóun mo ti máa wá ah ìbá wà ìbá dùgbò náà ló ń gbé pé ah àwọn àwọn ọmọ òfò máa wà ládùúgbò subhanallah <laughs> táwọn ọmọ òfò wà ládùúgbò ìyá ẹgbẹ́ tá a bá rò mú torí pé inú òkùnkùn ìlọ dára ẹ ti dára òru yàtọ̀ sọ́sà àmọ́ lọ́sàn-án lè sìn sẹ́ni kan máa tó máa ń gbẹ́kọ́ tí ń gbẹ́ kiri kan ìwọ náà gbẹ́kọ́ ni pé kíni kíni tí máa ń dọ̀ láàmú ní kan sọ. àwọn olùgbẹ́ nìkan máa ń gbẹ́kọ́ ó ìtọ́ tẹsẹ̀ máa tí òtún yé gbẹ́kọ́ ó mú eré sáà ni pé mo <laughs> so torí ẹ ooru ọyàtọ̀ sọ́sọ̀ ìgbà mi ìjàmbá ooru ogun tọ́ba dàsìkò ọyẹ ọ̀sán kọ́ yóò kúrú jọjọ ìgbà mi ọ̀sán ogun tọ́ba dàsìkò ẹ̀rùn ooru ńkọ́ yóò kúrú jọjọ gbogbo ẹ̀ nínú àmì ọlọ́wọ́ báyìí eléyìí tọ́lọ́wọ́ bá ṣe kẹ́kẹ́ lè bá dọ́lọ́wọ́ bá mi tẹ́ bá dá mọ̀ kẹ́ máa sin lónìí kan ọ̀ma kọ́lọ́kọ́ lọ́wọ́ fẹsẹ̀ máa wá àti wọ́n ọ̀rọ̀ àti gbogbo ńtọ́lọ̀ ń dá sínú sánmà àtìlẹ̀ àwọn ẹ̀dá tọ́lọ̀ ń dá sínú sánmà mélòó la mọ̀ àmọ̀ fún àmọ̀ nípa ń bẹ nínú sánmà mélòó la wá tún mọ̀ àmọ̀ pé bẹ́ẹ̀ ti làákìk ń bẹ ń sánmà mélòó la tún dá mọ̀ àmọ̀ pé alìjẹ́nà òkè lókè lókè lókè lókè lókè lókè lókè lọ́wà wọ́n ọ̀rùn àti ńtọ́lọ̀ ń dá sórí ilẹ̀ mélòó náà la dá yóò bá ní ìrírò eléyìí rí wọn fi ń dẹrù bọ lọrọ bóyá ṣẹlẹ̀ bóyá ṣẹlẹ̀ àmọ́ náà àwọn ẹ̀dá ẹ̀dá tá a rírí pọ̀ ju ìta rí lọ ẹ̀dá tá a rírí pọ̀ ju ìta rí lọ kódà dọkumẹ́ntìrì ẹ̀dá tá a rírí kò tó ìta rí lọ torí káwọn ẹni tí ń yà náà ilé ìtàn rí lára àwọn náà yà àìmọye táwọn náà rí ṣe eléyìí túmọ̀ sí wípé àwọn ẹ̀dá tó náà bá dáńtọ́ máa tilẹ̀ lá ayé àti lẹ́kọ́ mi yẹn tọ́kú àwọn àmì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fáwọn ẹni tó ń pààyàn ọlọ́run ọba wa náà ẹ jẹ́ ká lo ojú wa tó lọ́n fún wa láti fi wo àwọn ẹ̀dá ọlọ́run ọba tó lọ́n dá ká lo làákàyè wa àti ọpọlọ wa láti fi ronú nípa bí àwọn ẹ̀dá tó lọ́n dá yìí ti ṣe ga tó àti bí àwọn àmì ńláńlá ṣe ń bẹ́ńbẹ́ eléyìí tí èèyàn máa ronú nípa rẹ̀ tí máa léèyàn kún ní imáni ká wo àwọn tó lọ́n dá sánmà àtilẹ̀ bó ti ṣe jẹ́ pé látijọ́ tó ti dá sánmà yìí àrà lébu rẹ̀ rí ilẹ̀ tá a rìn lórí rẹ̀ yìí báyìí bẹ́ẹ̀ gbẹ́lẹ̀ títí títí títí ẹ̀ lè rà lébu rẹ̀ gbogbo nǹkan yìí ó yẹ kó lé kún ní ìmánì gbèsè pé gbogbo àwọn àmì yìí ní kọjá pé kí ni kọ́mà ni wọ́n kọ́mà àwọn o tó ó ká tara rẹ̀ lékún ní ìmánì torí pé gbogbo àwọn nǹkan wọ̀nyẹn àwọn náà ni ó kunra wọn fún wa káàfin dání sí ìmánì rẹ̀ lékún sí i à ń bẹ lọ́wọ́ bẹ ẹlẹ́dàá wa pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àti àwọn àròyìn rẹ̀ tó ga jù alukur'an yóò ṣe wọn láǹfààní wọn sì tara rẹ̀ wọn máa lékún ní imani ní gbogbo ọlọ́run wa òun là ní ọjọ́ tá a bá pàdé rẹ̀ kó sì wá lọ́kàn nínú àwọn tó forí jìn kó lọ́kàn nínú àwọn tó sàmójúkúrò fún ọlọ́run lọ́kàn nínú àwọn ẹni tí náà ọlọ́run ràn wá lọ́wọ́ lórí máa ronú nípa àwọn àmì táwọn náà lè bá a máa lékún ní ìmánì ọlọ́run kó má ti wá lẹ́ni tí ò ní ronú nípa ń tọ́ yẹ kó ronú nípa rẹ̀ ọlọ́run ọba wa là ń bẹ̀ kó fún alálẹ́kùn mọ́ alálùbáríkà subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.